السلام عليكم ورحمة الله وبركاته òun náà ní pé ọlọ́run bá dùkú ọlá nínú orí tó ṣe fún wa nínú ìdẹ̀kùn tó ṣe fún wa òun náà ní pé ó jẹ́ ká mọ ọ̀tá wa ó fi ọ̀tá wa ó fi hàn wá òun wá fi ọ̀tá wa hàn wá lásán ó tún wá sọ àwọn ọ̀nà tá a fi lè gbà tá a fi borí ọ̀tá yìí àwọn ọ̀nà tá a lè gbà tá a fi lè rí ìṣẹ́gun òní bíi àbúrò tí ọ̀tá yìí tó bá wọn gbé lórí wa. bàbá lọ wọ àìsàn àti adam àdìsára gẹ́gẹ́ bí ọlọ́ọ̀bà àdìsára sọ fún wa nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ ayé nínú ọ̀pọ̀ ha nínú sọ́ọ̀tù bàkọ́rọ́ nínú sọ́ọ̀tù kọ́ọ̀há nínú sọ́ọ̀tù lẹ́yìn sọ́ọ̀tù àárọ̀ tó àtàwọn tó wà mí nínú àlùkò ọlọ́ọ̀bà àdìsára tó sọ ìtànàjì adam lẹ́kùnrẹ́rẹ́ àti ní àwùjọ ọlọ́ọ̀bà ti kọ́lá ní kóyé wa kí ni sábà mi kí àti adájú kò nínú àlùjánnà tó òun náà pé ṣèkọ́ òun náà ló ṣe ìfà ẹ̀ tó ọlọ́ọ̀bà ti kọ́lá ní kóyé wa nípa ìfọ̀ àn ìpè àṣìkọ́ ń darí ìpè ọ̀tá wa ni tó eléyìí àkórí orí kan ní tọ́lọ̀ sí fún wa pé yẹn bá lọ́ta tí yóò bá mọ̀ pé ọ̀tá àwọn eléyìí òun yóò mú ọ̀tá rẹ̀ yóò mú lọ́rẹ̀ẹ́ àfọlọ́ nìkan ní wọ́n máa ń yẹ tẹ̀lé yá sọ àdúgbò sọ̀rọ̀ ìkọ̀ ẹni tó bá sàtìtì ẹni tó bá sálẹ̀ sí kan yá sọ àdúgbò sọ̀rọ̀ ìkọ̀ yóò rò pé ọ̀tá náà ló ti gbìn yóò onímọ̀ tó lọ́rẹ̀ òsínú ọ̀kọ́ta ìgbẹ́lẹ́gbẹ́ ọlọ́wà ìgbẹ́lẹ́ wà sí ìwà bẹ́ẹ̀ ó jẹ́ ká mọ ọ̀tá wa ó jẹ́ ká mọ fíṣẹ̀ kọ́ ìpè ọ̀tá wa. الله عليه وسلم nínú sọ́ọ̀tì fáàkì tọ́lá ọba ìṣẹ̀lá ti sọ̀rọ̀ nípa ṣèkọ́n ní ayé ẹlẹ́kẹ̀ẹ́fà ọlọ́run ọba ìṣẹ̀lá ní inna ṣèkọ́n lakum aduwwun fattakhidhuhu aduwwa. ọlọ́run ọba ìṣẹ̀lá ní ṣèkọ́n tẹ̀rí lakum aduwwun ọ̀tá ní kí fattakhidhuhu aduwwa ẹ̀yìn ẹ̀sìn lọ́tà. èyí tọ̀tà bẹ́ẹ̀ máa fún wọ́n pé àbẹ́wò ẹja máa jọ ẹja máa gbọ́ wọ́n yíyé pẹ̀lú ara wa pé àdíjà bá wá sán kọ́ kó láwa sí ọlọ́ọ̀rọ̀ àdìgbẹ́lá ní ọ̀sá ṣètọ́n èyí sọ̀tà sí àyè kan tó ẹ̀yìn ẹ̀ gbé ilé okun fún ni láti bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. ilé yìí náà àánú ló jẹ́ fún aráàlú ọlọ́ọ̀rọ̀ àdìgbẹ́lá tó bá kàn fún akọ́ta wa tí ò bá dé ká mọ bí ọ̀tá rẹ̀ ti gbóná tó ewu kan tún lé lọ́tọ̀ lẹ́yìn tó dé ká mọ̀ pé ọ̀tá ni ó tún wá dé ká mọ irú ọ̀tá tó jẹ́ èyí sọ̀tá sí ẹ̀ máa ń dé ni tí ẹ máa ti pé ábí àbíbá kàháwá náà máa lórí àwọn máa bá àwọn tó ń sọ ẹ̀sìn bá mi pé máa fẹ́ràn ọ̀rẹ́ rẹ̀ nígbà níwọ̀n bá nígbà díẹ̀ àtà ayẹ̀kú náà àdúgbò àgbà yàwó màmá pé ó lè sọ ọ̀rẹ́ bàtà àtàtà gbà kọ́ wọ́n fi gbàgbé lọ́kàháwá náà máa ẹ̀tọ́ bá ti bínú náà máa bínú rẹ̀ níwọ̀n bá. máa na pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀ àbá ayẹ̀kú náà sọ̀rí kọ̀ọ̀kan na máa máa ẹni tẹ́lẹ̀ tí ọ̀tá lónìí ó rọrùn fún ní padà fún àjọrẹ́ rẹ̀ àwọn tí bá ti wá bá ajé ń sọmọ ọ̀rọ̀ òní ti mọ́ àmọ́ ti ṣètọ́n eléyìí ti ti bẹ̀rẹ̀ àgbọ̀dọ̀ ló kọ́ yà ń ṣètọ́n ẹ máa gbogbo kíra nílò lóṣù tí o ti rí ẹ gbọ́dọ̀ kú yẹ fún mi na náà tẹkẹ yìí pẹ̀lú èèyàn òun náà ti ní ti lọ ní ẹmu إنما يدعو حزبه ليكون من أصحاب السعير ṣètọ́ ni àwọn pátì rẹ̀ àwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀ ìtò من máa tò wọ́n lọ ó bẹ́ẹ̀ tò wọ́n lọ fún ẹ̀yìn wájú ọ̀gbìn ẹ̀sìn yàrá ìpalẹ̀ máa ṣe kọ́ ó kú òní pé ó kàn bẹ́ẹ̀ fún yàrá náà láyé àbúbẹ́ gbé bí ẹ̀fín ọmọ yìí jẹ àbí kí ẹ̀ má lálàáfíà rárá ntọ́ mọ ìdùnnẹ́ ìdájẹ́jẹ́ ẹ̀ ọ̀nà ní oṣù kìíní ní oṣù wọn wájú ọ̀gbìn ẹ̀sìn yàrá ọlọ́run ti wá fún fún akéwìn ọlọ́run káwọn náà oṣù kìíní ká múra rẹ̀ ọlọ́ọ̀bà àdìsọ́lá sọ fún wa nínú sọ́ọ̀tì yá àti ọlọ́ọ̀bà àdìsọ́lá ní alam ahdi ilaykum ya bani adam alla ta'budu shaytan innahu lakum aduwwun mubin. ǹjẹ́ báàgì ń pẹ̀lú yín ǹjẹ́ ìkìlọ̀ fún yín alla ta'budu shaytan gbogbo ẹ̀ má jọ sẹ́fún shaytan innahu lakum aduwwun mubin ọ̀tá ló jẹ́ fún yín ọ̀tá tó kojú hàn yín. kìí sọ̀tà kọ̀ọ̀rọ̀ kìí fi ọ̀rọ̀ gbé lójú ni títí ń ba yín sọ̀tà yìí ọlọ́ọ̀bà àdìsọ́lá yìí wà á ní òdo ní àyàgbà sọ̀rọ̀ èmi ní èmi ní ẹ máa dúkìá ni èmi ní ẹ máa jọ́sìn owó lẹ́yìn ìdẹ̀kùn lọ́wọ́ bá àdìsọ́lá ń ti fún wa káàbí ní bá àwọn pé ọ̀tá wa ti ṣètọ́ àná lọ́wọ́ lọ́wọ́ bá àdìsọ́lá bá débi pé pé bí ṣètánì bá mọ̀ bá ilé tó bá ilé náà tó bá dídọ̀ tó dàlù sí yàmù tó bá dídọ̀ tó dàlù sí yàmù yóò bá lọ́wọ́ máa yín mọ́ni ẹ́ ọlọ́run àdìsọ́lá ní àpẹẹrẹ ṣùgbọ́n ẹ̀ níbi bá ti máa ti pẹ̀lú ẹ̀kọ́ mẹ́yìn à ó náà ti yọ pé ó yóò lè ti kéré ọ̀lànà ìjọba tọ́mọ yẹn bá ti wá ti kéré náà kọ́ ọ̀rọ̀ ìní ìbàrí omi ìdáná wa ni kọ́kọ́ tó tẹ lọ́dọ̀ rẹ̀ ìgbọ́tọ̀ tó ẹgbẹ́ náà ẹni àbáfúnà ọ̀rọ̀ rẹ̀ ẹgbẹ́ bẹ́ẹ̀ wọ́n náà ẹ̀rù ìyọ́ náà para ó bèèrè náà lẹ́yìn àti ìdájọ́ àti ìwọ̀n gẹ́gẹ́ bẹ́ẹ̀ ọmọ bàtí ìdájọ́ yé wa nínú tíṣe ìbáàdì nínú tí ó tún ṣe fáwọn tí wọ́n bá tẹ̀lé ìlànà rẹ̀ tó bá tíjọ́ gbọ́dọ̀ sí yá àmọ́ òun náà tún sọ́dọ̀ ìrọ̀lì àyà twenty two ọlọ́run bá ti ṣe sáà ní máa sọ pé wọ́n máa ń dá ẹni alẹ́ kí ni tó tọ̀ ẹ̀ lágbára kankan lé ní o ilà ẹnjẹ àìsàn tó sọ̀tọ̀ fún mo pè yín àlẹ́ dáadọ́ mi lọ́rùn ẹ̀dí wa tó ọ̀là àtẹ̀lẹ́ fún wọlé mọ́ àwọn kúta ẹ má bùnmi lórí ìgbẹ̀lẹ̀ lé ìdíje sáà ni ó padà já sí mi ẹ̀ máa ana bí mùsùlùmí ní kún ọmọ àti mùsùlùmí ẹ̀ ní àǹfààní ọ̀nà ẹ̀ lè gbà nílà lónìí èmi náà lè gbà nílà kò sẹ́ni kẹta tó láǹfààní kẹta tó ti fún àwọn lónìí ìní kàfá tùbí máa àjọ gbogbo tẹ pàmípọ̀ mọ́lọ́ ọba àdìjọ́lá gbogbo tẹ ìṣẹ́bọ tẹ ìṣe tẹ ìpè ní papọ̀ mọ́lọ́ ọba àdìjọ́lá kò ti ní ojú tó bá pọ̀sẹ̀ kó bẹ́ẹ̀ èmi kan tí wọ́n kó bẹ́ẹ̀ mo ti ṣe tèmi ní gbogbo tẹ ìṣe yìí ẹ èmi kò bá ń ṣe má ìṣe ká ti gba ọmọ ọdún fún wa ní wọ́n ti ọ̀gbìn àti ìyá àmọ́ tó gbogbo eléyìí ọlọ́ ọba àdìjọ́lá ti ń ṣe kí ni ibi ń sọn tí ó ṣẹlẹ̀ fún wa kábàá fi lè mọ òní wọn bá ti kí ni bá òun náà ní pé kí ni ó jẹ́ kó yé wa maqasidu shaitan shaitan ní náà lájẹ̀ndà maqasidu shaitan ní ṣètọ́wá ìgbìsà ó ní àjẹ́ndà tiẹ̀ òun náà ní aim and objective objective láti ṣe kí ni pé tó fà á ti ṣe kí ni ìdí mo fẹ́ àti ìdí mo fẹ́ sọ ma níbi àdámọ̀ yìí shaitan ní náà lájẹ̀ndà rẹ̀ sọ ọlọ́run bá nígbà láti tú àti àwọn àjẹ́ndà yìí òun náà ní irú dòkólùhùn náà àkọ́kọ́ náà àjẹ́ndà rẹ̀ ní tó àkọ́kọ́ nù gbogbo ọ̀nà mi gbogbo ọ̀nà mi tó bá kú tí ìta ni bá gbà tí bá ń sọ àwọn èèyàn nù ẹ̀yin kò sí tó bẹ́ẹ̀ àti ìlú ọ̀gá gbẹ́dẹ́ ní iná ìlú ọ̀gá tọ́wọ́ tọ́wọ́ wá ní kó wò rí pé kéèyàn wọlé wá ti dá ẹni yìí bẹ́ẹ̀ látara pé ìtumọ̀ náà ọba àlejò ọ̀la rẹ̀ kò sí ẹni lágbára fóun láti sọ ọ̀rọ̀ ẹgbẹ́ rẹ̀ pé mo wá da agbọ́nà mi nítorí pé tí ìta mi bá rí ìrẹ̀kúkọ́ yọ̀ kí ni ìlú ìgbà kó máa kó bàbá tó bá ń pèlú ìlú inú àwọn ẹ̀ṣẹ̀ kọ́ inú àwọn àjẹ́dá rẹ̀ ni ó tà bá tẹ̀lé wọn sọ di kèbèrí áàdùn àti kíni áàdùn máa kó bàbá jẹ bá wa ìjẹ́ kí ni wọ́n máa dùn ìjẹ́ kára wọn máa yá ìjẹ́ kí ni wọ́n máa dùn síra wọn. ọlọ́wọ́ bá nítorí sọ fún wa nínú sọ́ọ́tì mọ̀jáàdìlá nígbà tó ọlọ́wọ́ bá nítorí sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ke ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́tẹ́ tẹ́tẹ́ ẹ̀rín káwọn mẹ́ta jókòó kẹ́hìn méjì káwa kọ́kọ́ jókòó káwọn kan sọ kẹ́lẹ́kẹ́lẹ́ ọlọ́run bá àdìgbọ́lá ní nàmà nàìjíríà wà nínú ṣe ìfọ̀ àwọn ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ tẹ́ yé àtọ̀dọ̀ ṣùgbọ́n àti máa wá ṣùgbọ́n àti máa wá òun àti òfin ti lọ́kà ìyá ìdúná lẹ́mìnà àmàlù kó bá yé máa bá bí nínú àwọn òṣèlú bàbá bàjẹ́ ìyá ìdúná lẹ́mìnà àmàlù bàbá àwọn bàbá bí kẹ́lẹ́ wọn sọ sí ìwà pàtàkì àbí wọn sọ yìí ti pé ìfà pé ìwọ yóò ti di ìdánimàdó ẹ̀rẹ̀ yà á ìdánimọ̀ rẹ̀ náà sọ. sọlára lọ sí báyìí sáfẹ́ sí oṣù àti ìrọ̀kẹ́ bẹ́ẹ̀ ibi tí bàmí jẹ́ ó sàmì sí kíni kó máa bá mú mi ní àmọ́lọ́ba àti ìfẹ́lá wọlé ìkàlẹ̀ lọ rí kí mi ṣe ìlà ìgbìlà àmọ́ ṣètà ń jẹ yín kò sí ní àtọ́ kó bá mú mi ní òdodo kò lè kó ìní àtàn bá mú mi ní òdodo àyàfi tọ́lọ̀ ọba àti ìfẹ́lá bá fẹ́ wàhálà lọ́wọ́ ìfẹ́lẹ̀ tẹ̀wọ̀ tí gbogbo àwọn ọmọ yóò lò fẹ́ àti àwọn ọmọ gbé ara ní ọlọ́ọ̀bà àlùkọ́lá ẹ ṣe ìrẹ̀lẹ̀ yìí ọlọ́ọ̀bà àlùkọ́lá tó yé wa pé ìdíje tá a ní fẹ́ sí ìdíje tá fẹ́ lò bẹ́ẹ̀ òun náà ní pé kó bá sí kó bá kó ìbànújẹ́ bá wa kó bá máa kó ìró ìsọ́kàn wa kó bá máa kó ìbínú ara wa ká ní ara lẹ́nu sẹ́yìn níbi wá bá wọn já bẹ́ẹ̀ ọ̀rọ̀ ni wọ́n sọ bẹ́ẹ̀ tí wọ́n sọ bẹ́ẹ̀ tí ó ṣe gbogbo aláǹfààní wọn àti gbogbo lọ́dọ̀ tó ní gbogbo èyí ti ní màgbé wa ní àlọ́kàn òun náà ló fà á sí anabi sallallahu alaihi wasallam anabi náà ó kí ọ̀rọ̀ yẹ yín anabi ní ìlà kúntùm sàlàtà anabi níbi ẹ bá ti pé mẹ́ta níbi kan tẹ ẹ bá ti pé mẹ́ta láti ìjòkó kan anabi ní fàlà yàtà náà jàpù náà ní dúnà sọ̀hìlì mà anabi ní àwọn méjì ògbọ́dọ̀ máa sọ̀rọ̀ ká máa dá sọ̀rọ̀ láláì ní gbígbín láláì ní gba ẹlẹ́ẹ̀kẹta wọn sí láláì ní pé ìdásí ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ìrara ọdún tí ayé ti kẹ́ máa tọ́ anábì ní ẹ̀gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ṣe iná dáàrí ká yọ ṣoṣe ìnùwò anábì ní torí pé eléyìí yóò ṣe kíni yóò máa bànújẹ́ yóò máa kó ìbànújẹ́ ọkàn bá so eléyìí anábì sallallahu alaihi wasallam anábì náà yóò yé wa nínú àwọn kíni nínú àwọn iṣẹ́ ìtaàní máa gbé nítorí gbà lérò láti ṣe kíni láti bá a máa fi sọ ọmọ anábì ádámà ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà kábìlì mẹsìtánì lọ́tà òun náà ní pé inú éèmùsà lọ́jọ́ ti ṣe tán òun náà ní láti fi ọ̀tá àti ìmọ̀ bínú ara ẹni láti fi sáà ní àwa mùmìnì àdá wọn ti wọlé bàbúrò ká máa bá ara wa sọ̀tá ká máa bínú ara wa ká máa fẹ́ràn ara wa eléyìí kó wà nínú àwọn ìtọ́jú ṣe tán tí ìdánilẹ́bí sáà ní àwa mùmìnì ọ̀nà òṣìṣẹ́ ìdánilẹ́gbà òun náà ní sọ́lá ọba àdìsọ́lá tó sọ́ọ̀tì rẹ̀ mú wa inú sọ́ọ̀tì náà ìdá àyà ní tiwa ọlọ́wọ́ ọba àdìsọ́lá ní nàmá yorì yorì ṣàìtọ́nù ayé òkè àgbà iná fún mi àdá wọn tàwọn ìgbàgbọ́ àti ìkọ́fì wọn lè mẹ́yìí ọlọ́wọ́ ọba àdìsọ́lá ní ṣàìtọ́nù ntọ́fẹ́ òun náà ní láti dá ọ̀tá kalẹ̀ káàrin láti dá kẹ́ẹ̀má bínú ara yín láti dá kalẹ̀ káàrin fèlkàmùrí látara ọtí látara ọtí òun náà láti bá a dá kí n kalẹ̀ láti lè bá a dá ọ̀tá lẹ̀ láàrin wọn láti lè bá a dá ìmọ̀ bínú ara ẹni ẹ wọ àwọn ọ̀mù tìrìtì ọ̀mù tí ó lọ́ta lé tìrìtì tó yẹ pé ọ̀tá tí tù máa máa bẹ́ẹ̀ pàtó mu tí ó tán nìkì bẹ́ẹ̀ ni tó wà sí ẹni bẹ́ẹ̀ ẹni tó ti ní lọ́dún mẹ́rin tẹ́lẹ̀ ló bá máa fọn fúnra yá rẹ̀ ọ̀yá jáde ẹ yóò máa bú ẹlòmíì kọ́dà àwọn ọ̀rọ̀ mi bẹ́ẹ̀ tó jẹ́ gbogbo ilé ìtàgbẹ́ ti dá ọ̀tá lẹ̀ ẹni tó ń sọ̀rọ̀ ẹni tó ń dìbò àbí ẹni tó ń dìtà ìdá kan fún òun kò ní wò fẹ́ ẹ̀ ẹ̀ ẹ̀ tó ń ní òun náà ó lè ní ìgbé à àbí kò ń wẹ̀ fún ìtàgbẹ́ ṣe òun náà ó lè ní ìgbé alágbèrè tò ilé ìtàgbẹ́ ń bọ̀ náà bẹ̀rù ọ̀lẹ́ ìtàgbẹ́ bẹ̀rẹ̀ náà ní ibi tẹ́tẹ́ ibi ká ẹ bí ká máa ta náírà bẹ́ẹ̀ bí ká máa ta lúdò bí ká máa lọ bẹ́ẹ̀ tí gbogbo àwọn ọ̀tá báyìí ìdánilẹ́ mi dá ọ̀tá ọ̀rẹ́ mi dá kalẹ̀ sáà níwá ni lórí kò sẹ́ni tó jẹ owó rẹ̀ ibi tẹ́tẹ́ sí sínú yóò wá dùn sẹ́ni tó jẹ owó rẹ̀ láíláí inú rẹ̀ ní dùn sí so ìdí ìdájọ́ ti fẹ́ náà lé kí ló mùsùlùmí nínú wa kó mọ̀ tó tira wa ọlọ́run bá ìṣẹ̀lá ń wọ̀ tó dẹ́kun àfikìlì lẹ́à ọlọ́run ti sáà ń tún bẹ́ẹ̀ ṣe kí ni ó tún bẹ́ẹ̀ gbúrí kò ní ìrántí ọlọ́run látara ọtí látara tẹ́tẹ́ ó fẹ́ kẹ́ mú ikú níbi ìrántí ọlọ́wọ́ bàrẹ̀ sọ̀rọ̀ wà á nà sọ̀rọ̀ ó sì fẹ́ kẹ́ mú ikú níbi ìrántí atẹnudí mu kí atẹnudí ta tẹ́tẹ́ òsibí tí onígbé òsibí gún ikú níbi ìrántí ọlọ́wọ́ òsibí tí onígbé máa gún ikú níbi ìrántí ẹni ta tẹ́tẹ́ yóò wà ní tẹ́tẹ́ rẹ̀ lásìkò mọ́tò òkùnrin lọ onírántí ọlọ́wọ́ bàrẹ̀ sọ̀rọ̀ ẹni tó mu tí sẹ́ni tó mu tí tí òjì ẹ̀ àbíkàlí ìdá agbọ́n fúláì fún ọmọ sáà tó ń fi lè mọ́ sáà gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àwọn àkọsílù ṣèkọ́ọ̀lù mi nínú àwọn nínú àwọn ojú ọ̀nà tí ìdáni àwọn ojú ọ̀nà tí ìdáni ṣèkọ́ọ̀lù láti bá àtúntì láti lè bá sọ̀yẹn kó ojú ọ̀nà ọlọ́run bá lè tọ́lá inú ìjẹ̀bù tọ́lọ́run bá lè tọ́lá tó wá sí wa lẹ́yìn ìgbà tó ti dáhùn sí ọ̀tá wa òun náà ṣèkọ́ọ̀lù ó tún wá kọ́ wa ní àwọn ọ̀nà tábìlì kíkìnì tábìlì yìí dáàbò sọlọ ọba ìṣọlá ti fún wa pé tá a bá fẹ́ rí a tá a bá fẹ́ rí ìsọ kó o níbi aburú ṣètọ́n àbí ká ti àwọn kankan kí làwọn nǹkan yìí alákọ̀ọ́kọ́ mẹ́ẹ̀ òun náà ní alẹ́ láti wọlé ní sábà tá a bá fẹ́ bọ́ kó o nínú ṣètọ́n a gbọ́dọ̀ ní alẹ́ gíláàsì kí ni kàtà ń pè ní alẹ́ gíláàsì òun náà ní pé gbogbo tẹ́wọ́ tá a bá fẹ́ ṣe ká gbìyànjú ká máa ṣe àkọ́mọ́ ìfọlọ́wọ́ káma jẹ kí ẹnìkan kó ní kó ní ìpín nínú àníyàn ọkàn wa káma jẹ kí ẹ̀dá kan kó wà lẹ́nu wa pé torí lágbájá òṣìṣẹ́ mi torí mo fẹ́ ṣe yìí òtaba ti gbìyànjú taba ti tẹ́lẹ̀ eléyìí nínú àwọn àtàbí sáàbì rárá wa kókò ní ìṣèkọ́ ní lọ́dọ̀ tó sáré yìí nítorí pé tàbá ti tẹ́lẹ̀ eléyìí tàbá ti kíláàsì mú wa ẹ̀ ń tàbá ti tẹ́ kí àwa ní ẹ̀dá kan nínú nítorí ká gbé fún ẹ̀tọ́ ọlọ́ọ̀bà àdìjọ́lá ẹ̀tọ́ àgbàlagbà bẹ wọ́n kéwù tó kéwù bá kó kéwù wọ́n tó gbà wọ́n torí káwọn bá kó gbà wọ́n èyí tó ti dára fáwọn torí káwọn bá máa yọ gbogbo ilé ìdíje ìdáni ìdíra yìí wọlé síbẹ̀ ó ti ba yàrá jẹ́ kó wá níjọ́ tó dàgbé àmà òbí bẹ̀ sanu lábẹ́ sọlá kàrà dé lé akó káàdì gbọdọ̀ sí ẹ lórí kíláàsì rẹ̀ bó ní ìdúgbà sí àkọ́mọ́ tẹ̀ kí kọ̀kọ̀ rẹ̀ mọ́ yàtọ̀ sí gbàgbà rẹ̀ níbi dáadáa kọ̀kọ̀ rẹ̀ mọ́ yàtọ̀ sí gbàgbà rẹ̀ ẹlòmíì kó ọ̀tọ̀ ní ilé tí ọ̀nù lé ọ̀tọ̀ tó ti kíta ẹlòmíì bá fẹ́ sọ̀rọ̀ dáadáa kò ní sọ àkáwọn ìwà bẹ́ẹ̀ ẹlòmíì bá fẹ́ ṣe dáadáa sẹ́nìkan ní ìwé ẹgbẹ́ nìkan tó tó bá kó tó bá kó pẹ̀lú ẹni kò ní mú láéláé àgbà tó bá di táwọn èèyàn pọ̀ bẹ́ẹ̀ àbí tó bá tó ẹ̀yàn pé àgbà fún lágbájá lówó yìí kéjì méjì mẹ́ta ọba àgbọ̀ wúrọ̀ àwọn ọba yìí lọ́nà àbí kí ìwà sí ọ̀nà yẹ ńṣe ìtọ́ kí ẹ má ti kóra yìí níbi gíní níbi tí àwọn bá ti di jọ́sìn fún ọlọ́ọ̀bà àdìsọ́lá. ṣètọ́n nígbà tí lérí ti fọlọ́ọ̀bà àdìsọ́lá lérí nínú àlùkò àn nípa ọmọ àlẹ́ adam gbówó ti fi wọ́n bá gbà tó ni wọ́n bọ̀ lọ́wọ́ bá àdìsọ́lá lérí nùsọ́tùsọ́ àyà ìtìrì ṣètọ́n ní kọ́ ìdáhùn pẹ̀lú títóbi ìrọ̀lọ́ pẹ̀lú gbígbẹ́gbẹ́ rẹ̀ ẹ́ gbogbo ọ̀pọ̀lọpọ̀ta ń sọ wọn nù fún ti wà. ọkùnrin yẹn ń yàn máa ń gbà yìí. ee ní sẹ́ni sọ fún mi wa láti gbogbo àgbà ó yẹ gbogbo ọmọ àlejò àti ọ̀pọ̀lọpọ̀ta là ọkùnrin yẹn ń gbà wọn kí sìn wọn lọ́nà. ẹni tí wọn yóò yọ àdúgbò tọ́ wọn ni ìlà ìlà àdàkà nínú olùkọ́ àyàfi àwọn tó bá jẹ ẹrú rẹ tó bá sàmúlẹ̀ àwọn ẹrú rẹ̀ kò kọ́ kó ní kó àwọn ẹ̀dá kó dá yọ àwọn yìí nìkan ẹnu lágbára tó bàtà àmọ́ àwọn tó kù ìdájọ́ ní òun gbìyànjú òun sọ wọn náà kó ojú ọ̀nà sí ọ̀tọ̀ tó eléyìí ilé ìṣèkọ́nù ìpè àwọn tó bá jẹ́ bí àwọn tó bá ìṣẹ̀lẹ̀ bá sàlẹ̀ sà ẹ̀ àwọn tó bá ìṣẹ̀lẹ̀ bá wà sàlẹ̀ sà ẹ̀ tí ó jẹ́ mú kúlọ̀ làbúdà ẹ̀ tó náà mú sọ ẹ̀ tó bá ìṣẹ̀lẹ̀ sàlẹ̀ sà òun náà gbọ́dọ̀ jẹ́ mọ́tò òun náà gbọ́dọ̀ ní ìlànà ibi ìjọsìn rẹ̀ ọlọ́ọ̀bá àdúgbò náà ní sẹ́nìkan lẹ́tà kó wá yọ kó níbi àti àdá kẹtọ́ àti kó jẹ́ pé irú ẹni báwọn náà òun náà ti àkọ́mọ ìbádà rẹ̀ kọ́lọ́ọ̀bá àdúgbò lánàá òun náà nìkan náà sọ pé ìlà ìbádà tàbí mọ́lì mọ́kùlàtù yìí àwọn tó jẹ́ pé o bá gbà lẹ́tà káta báwọn náà ti kí ni wọ́n ti kíláàsì gbọ́sìn kí wọ́n bá gbà láyé àwọn yìí nìkan àwọn náà ní ipa àwọn náà ti kí ni Ah, nípa àwọn ọmọkà so al-ikhlas ah, ọ̀nà tí màá gbà yọ yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni al-mutaba'a iná ọ̀nà tí yẹn ti lè bọ́ kó lọ́dọ̀ ṣe kọ́ ọ̀nà náà ni al-mutaba'a òun náà ní gbogbo tí yóò bá ṣe ní ẹ̀sìn fíjẹ́ fáwọn wá gbó lànà fi ṣe é káàkiri máa ṣe ìgbó lànà fi ṣe é ẹ̀sìn ti ìgbó lànà fi ṣe é ẹ̀sìn lé ìgbó lànà fi ṣe é sẹ́yìn bá ti ń gbé eléyìí káàkiri nínú àwọn tí yóò fi tilẹ̀ kó ṣe tọ́ àmọ́ tàbí tẹ̀yìn bá wá sílẹ̀ kọ̀ọ̀kan tẹ̀yìn bá sílẹ̀ kọ̀ọ̀kan àlàá kò sílẹ̀ kọ̀ọ̀kan láàká yẹ ipe òun tó máa tìbájẹ́ lórí pé bó lè yọ ní bó lè ṣe ìdáná ìdáná máa ti àwọn nǹkan ní lọ́sọ̀ọ́ yóò máa fi lẹ́sìn ọdẹ ní lẹ́sìn ìdáná máa fa àwọn kankan àwọn ìbàjẹ́ yóò wá fún ọgbàdé máa fọkọ́ bẹ́tọ́ yóò wò máa di á ah, nǹkan lórí àbúrò ti bẹ̀rẹ̀ àmọ́ tó bá ti jẹ́ bí wọ́n bá ti mú kùtà bá a pé gbogbo tí ì máa ń ṣe é ní kó o má ṣe kíní kan nínú ẹ̀sìn ẹ̀sìn bá mi sùn àdúgbò ilé yìí á sáyẹn ní ká ṣe ní nípa rẹ̀ sáyẹn ní ká ṣe ní ilé yìí fún àwọn ọmọ sọyìn kó ní ọlọ́dún gba bí oṣù mọ́ọ̀nù tó bá fẹ́ kí òun ẹ̀yìn tó ṣe ìpìlẹ̀ nípa ìbáàdà owó ìbáàdà tẹ̀ ní owó ìjọ tẹ̀ yìí ẹ̀yìn alihamdu ìpìlẹ̀ nípa ìbáàdà ọ̀nà tó má ṣe ilẹ̀ àyẹ̀tìtà bá tó wá rẹ̀ ṣe máa ṣe ìdí ìpìlẹ̀ ní ìdààmú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tí lóde ní pé ìpìlẹ̀ nípa ìbádàjọ sáàjọ ti ga ìpìlẹ̀ rẹ̀ gangan náà ni kó má ṣe é ìpìlẹ̀ rẹ̀ àyàfi gbàgbà bá tó wá rẹ̀ pé máa ṣe máa ṣe láti ara máa ṣe. tàbá ti lọ wọlé ara láì fún abáwọn tó bẹ̀rẹ̀ Islam kí ni bẹ tẹ́lẹ̀ nílẹ̀ ẹ̀ lẹ́yìn ká gbọ́dọ̀ wọn àti ọlọ́gbọ́ ẹ̀rí pé lẹ́yìn ìmúpadà wá dé àwọn ẹdẹ zakadé á gbogbo àwọn oníyẹn dé àìsí rẹ̀ tẹ́lẹ̀ ìpìlẹ̀ rẹ̀ tó àwọn tó bá jẹ́ pé nǹkan ayé àwọn nǹkan ayé ìpìlẹ̀ nígbà nǹkan ayé òun náà ń pé tó lẹ́kọ̀ọ́ lè di àdìbà àlàáfíà àdìbà ìpìlẹ̀ níbi gbogbo àwọn nǹkan láwọn nǹkan táwọn ti ń jẹ bá báyìí láwọn nǹkan ti jẹ nǹkan nínú ìpìlẹ̀ nípa àwọn òun náà ń pé àdìbà ó lẹ́kọ̀ọ́ àyàfi tá a bá ti wá rí ẹ̀sìn wa ni ẹ̀sìn ìyàtọ̀ àwọn àwọn méjèèjì ìpìlẹ̀ nínú àgbàtọ́ bá rẹ̀ ní tóbi ọtí ìpìlẹ̀ ẹni lẹ́yìn pé ó lẹ́tọ̀ọ́ fún ọkọ̀ máa dé àgbàtọ́ bá rẹ̀ ní tóbi máa tóbi tóbi kò máa tè sòtá bá ti gbọ́ ìpìlẹ̀ yé yóò rọ̀ fún wa láti máa tèmọ̀tá bá kí n sábà ti pèlẹ́ ti fún wa láti ní yìí à àti wọ́n ju ọlọ́run náà ní ẹ̀sìn ẹ̀yà wájú kó làmì ìṣẹ̀lẹ̀ ká ti sọ àyàfi tí ìbá kẹ́sì ló kù tó wá ti mú wa máa tó wá ti mú wa mú ẹ̀sìn máa sábà fi lóko ẹ̀sìn agbọ́dọ̀ tèmọ̀tá bá sòtá bá ti lọ tèmọ̀tá bá yìí yóò tún máa gbé nǹkan ẹ̀sìn ká ń dàbí tẹ̀lé tí ọba ti mùtábà ànábì sọlá wà lọ sẹlẹ àti tó mùtábà ṣùtọ́nù ṣùtọ́nù yóò máa tẹ̀lé lórí ìkàtí máa ń ké ní àlùkò àti ẹgbẹ́ kò sí àdáda alẹ̀ kan ojú ọ̀nà àdáda alẹ̀ kan àyẹ̀kọ́ jẹ́ pé ṣùtọ́nù ti tẹ̀lé ojú ọ̀nà ojú ti àwọn ẹ̀sẹ̀ ànábì sọlá wà lọ sẹlẹ nígbà tí ànábì ka àyà sọ́tìlà dáhùn ẹ̀ kí ni àyà yẹn وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيل الله عن سبيل من ضرب منكم من ضرب منهم عن سبيله ọlọ́run bá níjọ lá ó lè yàtọ̀ sọ fún wa pé ojú ọ̀nà yìí ẹni bá ojú ọ̀nà ọlọ́run bá níjọ lá oníkẹ́ máa tẹ́lẹ̀ oníkẹ́ máa tẹ̀lé wàlá tẹ̀sẹ̀ bí sùgbò yìí ẹ má máa tẹ̀lé àwọn ojú ọ̀nà kéré kéré kéré kéré mí ìtàmà la káwọn kálá kalẹ̀ pátá bàbá ọ̀rọ̀ ìbò àtẹ̀lé yìí kó má wàá sọ yín nù kó má wàá sọ yín lẹ́yẹ̀yẹ̀ àdéhùn ọ̀la ọ̀rọ̀ sọ́lá kó wá la ìlà kankalẹ̀ fáwọn àbí báyìí àdéhùn ìjẹ́ ló ṣe ìrẹ̀ fún wa kó wá la ìlà kankalẹ̀ báyìí kó mú wa la àwọn àkàtà lọ́sí àdéhùn ìjẹ́ ìlà àkàtà wọn làkó tọ́ yìí wọn náà ní kí ọmọ ọba àdìsọ́lá ó ṣe wá lóba àwùjọ àti kékeré tó wà lẹ́gbẹ̀rẹ̀ yìí àdéhùn ìjọ náà ṣe kọ́ yìí láti mọ̀ mọ́ àwọn ìjọ náà kọ́ká ó jẹ́ pé yóò máa fi àwọn ìgbẹ́ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ lóun so náà nípa àti ọjọ́ tí ẹ bá ti ní tí ẹ bá ti tẹ̀lé ọba àdìsọ́lá yóò tẹ̀lé ìjọ tó a lè sábà náà fi ṣayé wa ẹ gbogbo wa ní ilẹ̀ ẹ̀sìn lọ ẹ ẹjẹ àwọn wájú ní pé sáà ní sọ̀rọ̀ àwọn ẹ̀sìn lọ sáà ti ṣe sáà ti sọ sáà ti pàtẹ́rẹ̀ láti rí pé nǹkan yẹn ó lálàbí alábàdà lẹ́bí nítorí pé láti tún ba bàbá ìjọba lọ́wọ́ ìdáni tuntun tẹ̀mí ó sì lọ yé lu àwọn kan láwọn aláburú èèyàn láti gbé náà parọ́ máa lẹ́bí ó kó sí wọn ó sì wò ṣùgbọ́n yìí ó sì parọ́ máa lẹ́bí sọ̀rọ̀ àwọn àti alẹ́ tẹ̀ bá wí láyé láyé lọ́wọ́ ẹ ọlọ́wọ́ wa fi láyé láyé lọ́wọ́ yóò wá fi dá ẹyẹ kan ẹ kíni ẹgbẹ́ bọ́ rẹ̀ kíni ẹnu rẹ̀ bíjẹ̀ kíni ẹnu kíni ẹnu ẹyẹ ẹ yóò bá di kíni ẹ̀kọ́ ìbára kíni ẹnu ẹyẹ mu wọ́n lè kíni àtúntò kiri tọ kíni ẹnu ẹyẹ ẹnu ẹyẹ kíni ẹnu ẹyẹ mu wọ́n ní yóò ìyẹ́ rẹ̀ látara nínú púpọ̀ rẹ̀ látara jáwá wọn wá orí ti di tẹ̀wájú ọ̀dọ́ wájú ẹ̀ àti tàbí òbí. ẹ ra àwọn míì wọn wá kóra wọn kó àwọn àdébùjọ tẹ̀wá ti ka sóra báyìí lálábà yìí lọ́dún tó bá ka sóra tó yá ní lálábà yìí lórí tó bá ka sóra tó kíníkà ọ̀pàrọ̀ bẹ̀ lọ fún sóra kọ̀ọ̀kan sóra tó àná. nígbà tó wọ́n pẹ́ ní oní olóhùn tó ń torí mi láti gbẹ́sì gánà ìpè nígbà tó ń di pé àwọn èrò tó ní wọn ò ní ìtàkùn fún àtọ àyànkọ mọ ọ̀rọ̀ pípéwò ọ̀rọ̀ àwọn ìmàmí làwọn ń bá káàkiri òun bí wọn á rò pé àtọ̀n bá lọ ní pa ara tó báyìí lọ́wọ́ àti ìjọba ká tó àbáyé ìjọba yóò rí ìjọba ká tó àbáyé ìjọba yóò rí tó oníbòun ti gbé ní bóun ti ní yóò gbẹ̀dọ̀ sí bẹ́ẹ̀ tẹ ọ̀sán tó ṣe oníṣì yóò tún di àlóyè nítorí ànábì sọ̀rọ̀ àwọn àlọ́ tó wá ní àwọn òkàrọ̀ wà lórí òkàrọ̀ fi gbẹ́sìn rẹ̀ dáná yìí ànábì ò ní ti rẹ̀ kí ló fà nítorí pé bẹ́ẹ̀ bá ní òkàrọ̀ bí ànábì ọ̀pọ̀ nítorí pé ọ̀tá mi sọ authentic ni ẹ báwọn bá sọ̀rọ̀ àkùrọ̀lọ́ lọ́ba àti tẹ̀sí wa ẹ wá sọ fún ànábì bíbí nìkan nàbà yóò tẹ̀lé nígbà báyìí nǹkan ọ̀ wá tẹ̀lé náà tí àwọn bá ànábì ni àti káwọn kakọ ọ̀rọ̀ máa nàbí ẹ anabi ní lẹsẹ àtẹlẹ àlẹyà àtẹlẹ ní kàdé fún àyàrá anabi ní sẹyìn ọ̀rọ̀ máa ráyìn káyà ráyìn káyà bá lóko kìíní ìyá alábàyà lóko ń bèèrè anabi ní kò dàbí kẹ kparọ mi o kẹ kparọ mi kò dàbí kẹ kparọ mi àyà ráyìn o tóbi anabi ní sọba ti kparọ mi bó ti wáyé ó yà lọ́dún náà tọ́jú àgájọ́ ìdókòó sínú náà dáadáa bí òwì sọsọ kó wí ó túmọ̀ kó sọ pé ìgbà yẹn ti dẹ̀ sínú àwọn ọmọ àti tẹ̀ olówó akọ̀lá àwùjọ wa lónìí àwọn ọ̀rọ̀ táwọn ọ̀tọ̀ ọlọ́run tí wọ́n ti lọ parọ́ rẹ̀ náà anabi sallallahu alaihi wasallam wọ́n wá parọ́ wọn kó yọ anabi wílé sanabi òwì anabi ṣe báyìí sanabi òsè anabi ní ẹnu ṣe báyìí sanabi òsọ bẹ́ẹ̀ wọ́n wá parọ́ jọba àwọn onímọ̀ nípa ẹ̀sìn àwọn àfa òdodo àwọn náà ọlọ́ọ̀bà àti ìjọba wọn á ti bí ní tí wọ́n á mọ̀ láti lè máa já àwọn irọ́ àwọn aláburú yìí pápápá pápápá àti sọ̀rọ̀ rẹ̀ àwọn ọmọ kọ́ nínú ìgbà ṣùgbọ́n nígbà táwọn wá gbìyànjú táwọn afáyé wá gbìyànjú tó tó tọ́ irọ́ irọ́ tẹ̀ pamọ́ alábí sọ̀rọ̀ àwọn àlọ́sọ̀lá àwọn àti àwọn akókò àwọn ọ̀rọ̀ òjò wọ́n sa àwọn ọ̀rọ̀ yẹn wọ́n tún wá sọ ní kíá wọ́n tún wá sọ lójú inú kíá tó kọ̀ gbogbo àwọn kíá tẹ gbogbo àwọn kíá láti bí ẹja kitabu mawdu'at al-mawdu'at ti iná kókó rẹ inú inú jáwé inú kọ́yọ̀ inú jáwé kéde inú kọ́yọ̀ jáwé yá tó àbáyé kókó gbogbo àwọn àti ebi tìrì tìrì jala náà ebi tìrì ẹ̀yọ̀ká gbogbo àti tìrì kọ́lá fún wa fún yín bá bá kọ̀ kan bá kọ̀ ha àwọn ọkọ̀ bàbá mi bẹ́ẹ̀ ẹ̀ bá kọ̀ bá kọ̀ kan máa ń tó bá kọ̀ tó bẹ́ẹ̀ ló tó ẹ̀ bẹ́ẹ̀ ní sọlá wa yẹn tó irọ́ yìí bẹ̀rẹ̀ àwọn bíbí dẹ́ àwọn bíbí dẹ́ ìdí òbí àti sọ yìí bùkárí kí wọ́n wá kà nínú tí àwọn àwọn bíbí wa mú ìbẹ̀rẹ̀ tó wá máa mú ní òṣùpá mi àwọn ọ̀rọ̀ ẹ̀dá kan nígbà tí wọ́n sọ fún yín pé dọ́sbìn ẹ̀ kíkẹ́ yẹn gbèbí àwọn ọ̀yọ́ yẹn kí ló fi àyẹ̀ ẹ̀ kí wọ́n fi wọn lókàlẹ̀ àwọn bọ́ọ̀tà àwọn kí wọ́n fi wọn kó àwọn kí ó ti mọ̀ pé ìdí òwúrò wọn náà kó sí ẹ̀ ẹ ti mọ̀ pé dọ̀tí náà kó sí eléyìí àwọn kan tí ò da àwọn kan tí ò wúlò <laughs> kéèyàn máa lọ bẹ̀ kó máa lọ bẹ̀ kú bí àwọn ti sàbólà aláìgbọ́n àwọn ti àwọn èyí bí àti àsàbólà ní ọ̀sẹ̀ káàkiri wọ́n wà mú àwọn tá a lè sọ̀rọ̀ àwọn ìgbàlá àwọn tó ti sọ pé kọ́dà kọ́dà alẹ́ nìkan gbogbo ọ̀sẹ̀ nìkan sọ báyìí ó ti kú nìsín nígbà àwọn ibi àwọn gbogbo ìdí máa ń lò ní ẹ̀rọ òun ló ní màláíkà Jibrilu gbé àjìjẹ́ wá nàbí ó ní màláíkà Jibrilu gbé àjìjẹ́ wá nàbí láti sámà àtijẹ́ ẹgbẹ́ àdúgbò ní nàìjíríà ó ní màláíkà Jibrilu gbé àjìjẹ́ wá nàbí tó nígbà tí wọ́n á sọ̀rọ̀ kan níjọ́ kan àwọn kan wà lórí bá ní lára àwọn tó súnmọ́ àdúgbò wọn àwọn àlọ́ fi hàn ẹ̀ wọ́n ní ó ní ẹ à òun rògbò sọ́dọ̀ ara wọn. ó ti pé òun náà yí wọ́n sọ kí ni wọ́n sọ bọ̀ yìí sí tinubu àti wàá wọ́n gbà ní ẹ wà wọn nípa ní làyé èwo ní bàbá èwo ní bàbá rẹ sọ ẹ wẹ ó dà sọ̀rọ̀ ó dà sọ̀rọ̀ dà ẹ wà ẹ wà lọ sí àkókò pé kò sọ náà ìmọ̀ àjọ yìí bẹ́ẹ̀ ní ìta lẹ́gbà náà yóò wá dà sọ̀rọ̀ àti ìdílé pé ní ìlànà èyí wọn bá rẹ ìwé lọ́wọ́ ìwé wọn bá rẹ jẹ tó tó tẹ̀lé lọ yẹn tó ìwé wò ní ìlà yìí látara ló àwọn ọ̀rọ̀ báyìí sí àwọn akọ̀rọ̀ máa nàbí sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ sọ̀rọ̀ yìí sí wọ́n àyìn bẹ́ẹ̀ àwọn ọ̀rọ̀ nígbè pé àwọn èèyàn ń lò ní lọ àwọn ká àdìrí kan wọ́n ní ogbòlewà sọ̀rọ̀ mina ti náà ọ̀rọ̀ wọn sì àbúrò tó dá ìlà òjò ọ̀la ìṣe àtọ̀bíyà sàìbá gbogbo dáná tó wà wà lọ́wọ́ láti wá láti wá ká fún ọdún yìí káwọn ọmọ ìlànà yà gbogbo ẹ̀ ló kó jọ sínú hadith yẹn. alábi ní sọ́kò ló bá bọ̀ ní ìpínlẹ̀ tìmá alábi òwúrọ̀ ẹ̀ wọ́n láti bẹ́ẹ̀ alábi òwúrọ̀ ẹ̀ àdéhùn tí yóò ṣe tí yóò ṣe sáfà rẹ̀ lánàá ní ìlú alábi ní ìfẹ́ràn ìlú ayé nínú ìmánì wà. látara yẹn náà ni àtìlẹ́ nàìjíríà àtìlẹ́ nàìjíríà lọ́kọ́ islam tó yẹ kájọ ṣe kí ni islam tó yẹ kájọ gbajúmọ̀ pé á islam lè fún wa ẹ̀dùn àmì ọ̀gá gbọ́ àbúrá nàìjíríà lè ní ghana lè ní amẹ́ríkà lè ní ìpínlẹ̀ lè ní gbàtà náà ti sọ̀rọ̀ láwàlú sálàmù dé gbogbo nǹkan yìí àlejò àti kékeré tó ti wá palẹ̀ mọ́lẹ̀ kọ́lá ń dọ́kan tí ìjà ń sọ̀rọ̀ láàrin ẹnìkan náà àwọn amáka ní àwọn àlùhàjòrò àti ẹnìkan náà àwọn àlànsọ̀ àwọn àlàmọ̀dínà àwọn àlàmọ̀dínà èyí aramaka owó akpaliwo bí yàrá mi nínú akpaliwo yàrá àǹkọ yàrá mi nínú akpaliwo yàrá muhajiri ẹ̀yin ará maka ẹgbà mi o yàrá àǹkọ ẹ̀yin ará madina ẹwà gbà mí wọ́n ti jà ju àwọn méjèèjì bàtà náà mi gbọ́ àwọn yìí sáré jáde àwọn yìí àbídá àwọn ọmọ yàrá yìí yá wà á ti ní àwọn ọmọ yìí ṣé gbogbo àwọn ìpèjà yìí àti ẹ̀fọn tó gba ti Islam òdìdé wọn lẹ́nu àwọn pèlú ti dé ti lọ síbi láàyè anabi padà rẹ kíákíá ni gbogbo wáyé la wọlé ọkàn tó mi àwọn tó ń bẹ ní àwọn tàbí àtàbí síbi láàyè ìtò wa láti ìtòjẹ ìrẹlágbá bẹ wọn ìtòjẹ pàṣẹ àwọn àná ìtò wa láti yóò bu àná gbogbo ìsìtì ìsìtì ni wọn kò ní síbẹ̀ ẹni kó máa wá kó tuntun pé ẹ̀ ń tàdé ní dúdú má jẹun jọ ẹ̀ má jẹun bọ́tà ni wọn wọn ní ìfọwọ́ kọ́lá àmì sọ̀rọ̀ àwọn ọ̀sọ́lá àmì jì kí àníbẹ̀yìn ayé rẹ̀ pé lábàdìlà lè àrọ̀ ní alàlẹ́ àjà ìlà ìtẹ̀wà ìdíjà kan wà lóṣù nípa àti àwọn àti pa yorùbá yìí báyọ̀ náà àti yorùbá ti pa yorùbá yìí lóṣù kọ́lá àwọn àlọ́ yìí mú gé mẹgáàdì kan wáyà bẹ̀rẹ̀ wá ní bọ́lájé pàṣẹ nígbà yìí àwọn ọmọ ó ti sọ àwọn ìtàn ní ìdí bàbá wa. wọ́n tó wá jẹ́ lábáwá ń kọ́ ewu náà àlọ́ ànábi láfọdà àrọ alẹ ajá lárúbáwò lọlá kankan lórí elédè mi kìí ti lárúbáwá ìlà ìtẹ̀fọ̀wá ẹ̀yìn lọ tó bá jẹ́ pé dúdú ló payọ̀ lọ yóò wà lókè funfun náà báyìí ló funfun lọ́lọ́ ní kó payọ̀ lọ èyí ti pé àwọ̀ wọn la fi tẹ́lẹ̀ àwọn ọkọ láti wọn àmọ́ wọ̀ làwọn fi níbi ẹ̀rọ ìjọba ẹ̀ ti rí nígbà tó jẹ́ pé mo ṣe dúdú ìjẹ́ nígbà tó jẹ́ pé ó ti ẹ̀ ẹ̀hẹ́n kere kéré ó kéré mi mo ṣe dúdú yìí wọn náà dị lómi dèjì wà lọ àyè yóò wà lọ àyè bí na, bí nàbí yóò náà ẹ bẹ àwọn obìnrin obìnrin ọkùnrin náà káyọ̀ ní ọjọ́ ẹ ọrùn ọrùn pátá ẹ̀dẹ̀ ẹ bá tó òbí dẹ̀ báyìí ẹ ti mú wa dúdú ọmọ wa má yọ ọmọ wa má lọ́wọ́ tó báyìí ti adarí má nígbà tẹ́ ẹ wá tẹ́ wá tó yóò tún bọ̀ níbi lẹ́tọ̀ ẹ̀ wíwá àbílábílá tó bá yìí tó tó tún tẹ bẹ́ẹ̀ kò rọ́ọ̀tẹ̀ rà mọ́nà. nígbà wàá bọ̀ ọgbẹ̀ ẹ̀ débi yóò bọ̀ ná àwọn wa mọ̀ pẹ̀lú ìgbélẹ́gbẹ̀ẹ́ yẹn àti kòtò àyíkára àrùn wa ń jọ ẹ̀dá bọ́lá ọba àlejò láti dá wa ọlọ́ọ̀bà ìsìlámù ti tẹ́lẹ̀ wọn ẹ́ àlùmọ̀gà ìlú náà lè ká lè nílá àwọn tí wọ́n máa ń ké di ẹ̀dọ́ ọlọ́run ọlọ́run ti dá ọ òtí ọlọ́run ó ní olú òtí ọlọ́run ó wá ní ọ̀fẹ́ ti tẹ́lẹ̀ ó ní ọ̀fẹ́ pupa náà káàdì tí ọlọ́run dá ọ dáa tó ń sọ fún ọ bó ti fẹ́ yìí wọ́n tọ́lọ̀ bá ìjọba jẹ́ yín rẹ tí gbogbo ẹtí onígbọ́nà ọ̀dọ́ ọ̀gbọ́n yóò tọ́ lọ́wọ́ wúrọ̀ àwọn sábà yìí ọlọ́ọ̀bá ní sọlá sí pé wọn àwọn tó máa ń yí ẹ̀dọ́ ọlọ́run padà àwọn tó ń fa àwọn olú ẹ̀rọ ẹ̀ wà nílà yóò wá fa ìlú ojú rẹ̀ tó lè sẹ́kọ̀ọ́ ìlú náà ní ojú rẹ̀ ẹ̀ yóò wá fa kó kó ni wọ́n mú kí ni àìpẹ́ ìdúdú yóò lè wá fi làlá ọ wà á kó bẹ́ẹ̀ ó dẹ̀ wá fún mi ó dẹ̀ wá fa dúdú mi síbẹ̀ ẹ̀rọ kan ìwà ìná. Sùkúrú àwọn ọ̀dọ́ báyìí àwọn ọ̀nà títí ìdánimọ̀ ń gbà bí tí mo ti lọ ju ta bá àná àwọn ọ̀nà títí ìdánimọ̀ ń gbà láti dé níbi láti dé lásàmọ́ ẹ àwọn ọ̀nà tá a lè gbà láti dé láti dé ṣètò ọ̀nà ìyàtọ̀ ta bá ìdáná ju adú ju adú ta bá ya ẹ̀mí tẹ̀lé ẹ̀mí tẹ̀lé tàbí mi. Ibi mo ta bá ojú ọjà àwọn sóbí bẹ́ẹ̀ mo lè ti fi kiri mo lè láti ti ṣe má láti ti ṣe ní lóko títẹ lọ́rùn àbí kó tẹ̀ kó àwọn ọjọ́ ọjọ́ máa pariwo ọjọ́ máa pariwo lóhùn kan wọ́n máa fọwọ́ gbáyà wọ́n máa bùsùn ké wọ́n máa jó kò ní ìdílé kó ní kò ní ti àwọn ti ti kiri. mùtábà náà ló sọ ọ̀nà ọ̀bẹ nígbà nígbà wọlé gbójú làná mi kó àwọn ọjọ́ wọn bùsùn ké àtàwọn tàbí wọn bùsùn ké wọn gbára wọn láyà pẹ̀lú àwọn tàbí àlẹ́ ìlà kùtù àwọn ìlú ara ìfà ẹ̀yìn lẹ́nu mọ́lá níbi òrà yìí ẹ̀ ẹni bí ìjà náà ti mọ́tò ní àpò àwọn níbi òrà yìí gbà wò àwọn níbi òrà yìí tó mọ́tò bí olówó ara yìí àtòkò láti máa bọ́ gbáyà. tó ìdílé nǹka báyìí ìdáni wọlé lọ́dọ̀ ọ̀dọ́ kálukú nǹka sọ̀rọ̀ láti bá nẹ́bí ó wọlé sọ àwọn ọmọ bẹ́ẹ̀ wọ́n dá sàrà sílẹ̀ nǹkaba òwúrọ̀ yà wọn nǹkaba yìí ibẹ̀ lẹ́ni pọ́blẹ́mù wà pọ̀pọ̀lọpọ̀ nítorí pé ìkíláàsì tẹ́lẹ̀ náà àkúfà àdédé lọ ẹ̀ káàdì mọ̀ bóyá ó ní ìlà tàbí kò ní ìlà àwọn mùsàbà yìí tẹ̀lé gbogbo ajọ́ fojú ní náà ìjọ ìwọ tó bá ti wá kí èmi kọ́ akó ní ìlà táwa ní tó mùsàbà wò sí bẹ́ẹ̀ tó ìlà tirẹ̀ náà ó wà fọ́sún lébi lórí ìlà tó bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó yẹ kó bára wọn pẹ̀lú bẹ́ẹ̀ ó yẹ kó bára wọn pẹ̀lú mùsàbà tó mùsàbà yìí bára púpọ̀ jù ọ̀lá yìí yìí òbí náà ní ọ̀pọ̀lọpọ̀ omi tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ bàbá tí kókó bá kú nìyí ìbú ní mùsábà kókó bá kú làbí ìdè máa ṣe bàbá bí ma kó ní mùsábà làbí ìdè máa ṣe kó láti ṣe bàbá bí ìyàwó kó ní mùsábà àná bàbá bẹ bàbá bẹ ṣe kí náà kókó rẹ bàbá bẹ ṣe kí náà bàbá bẹ ṣe wọn bàbá bẹ gbáwò kó ní mùsábà bàbá bẹ lọ hajj kó ní mùsábà kò sí táwọn tó ní ìyọjú ní mùsábà tó mùsábà yìí gẹ́gẹ́ náà ní kálukú ní láti tẹ̀lé lórí tábà ti lè yá èsì lórí mùsábà yẹn á gbé ìdí ọ̀nà ṣèkọ́ni àti kóra yìí látọ̀dọ̀ wa torí pé àyẹ̀kọ́ fún báwa lọ sẹ́lá ọlọ́wọ́ bá àdìsọ́lá ó di gbogbo ọ̀nà tó lè lọ́dọ̀ rẹ̀ gbogbo ọ̀nà tó lè lọ́dọ̀ ọlọ́wọ́ bá àdìsọ́lá ọlọ́wọ́ bá àdìsọ́lá ti máa tóbi yá àyẹ̀kọ́ láyé ó sì kó gbogbo ọ̀nà wa tó àtàlẹ́ bí ìtàlẹ́ ọ̀nà tàbí tó wá fi jẹ́ ọ̀nà tàbí tàbí ẹ ń tó nàbà rẹ tó ìjà tó nàbà rẹ ń bò mí tó bá jọ gbèdà ẹ̀ yá mi tó látara eléyìí ẹni ká gbìyànjú sábà àti sábà eléyìí tó bí na ṣèkọ́ inú àwọn sábẹ́ fúnra wa tó ní abúlé ṣèkọ́ òun náà ní alìmán wọ̀tàwọ́sù ká ní gbàgbọ́ fúnra ọba àdìgbọ́lá ká ní gbàgbọ́ alẹ́ ọlọ́run ìmáàmù tá a sọ yìí ìmáàmù tí ó nà lọ́kàn wa tí ó máa jáde lérí ahọ́n wa ká máa fi ṣiṣẹ́ pẹ̀lú oríkèéjì ara wa ìmánì tá à ń sọ yìí sì ni a máa lékún pẹ̀lú bí ẹ máa ń tẹ̀lé tọ́lọ́run a sì máa dínkù pẹ̀lú bí ẹ máa ń tẹ̀lé bí ẹ máa ń tẹ ọlọ́run bá yìí tọ́lá bá a bá tọ́ wá ń gbìyànjú bí ìmánì wa bá ń lékún yìí bẹ́ẹ̀ náà láàmú sí kíni láàmú kápá ṣètọ́n bẹ́ẹ̀ náà láàmú sí ojú ọ̀nà tí ìgbà láti sí kíni láti táwọn bí jìnnà ṣe tọ́ àwọn ìtọ́sẹ̀ wọ́n kú gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní gbára lọ́rùn tẹ́yìn bá ti gbára lọ́rùn bá àdìjọ lá pé òun náà ló ní kápá láti ṣe nǹkan fún yàn kò sẹ́lẹ̀ omi tó lè ṣe eléyìí ọ̀nà tẹ́yìn nínú ọ̀nà ṣe tọ́ ọ̀nà gbogbo ni tó bá ìgbára lọ́rùn nísìnyí àwọn olùkọ́ ṣe kí ni wọ́n gba bẹ̀rẹ̀ ṣe kí ni kọ́lá àwọn ọ̀rọ̀ jáde fún mẹ́tì á máa gbà pé gbogbo nǹkan bẹ́ẹ̀ ló bá mi síra yìí á mo kura tuntun mo ti tilé ra púpọ̀ mo sì lé ra ní àwọn ọkọ̀ ìlú bìbì bìbì pé o bẹ́ẹ̀ tètè tètè àwọn kò ní owó ní bíta bẹ́ẹ̀ bá ń tilé ra ó sọ̀rọ̀ pé bẹ́ẹ̀ mo fẹ́ ní kóòdù ẹ̀ tilé ra kókó ìyàrí ẹ̀ ní àbílẹ̀ ra tẹ̀sí títí wọn kọ́ o tó bá ti tilé ra wọn báyìí ní ìṣẹ̀lẹ̀ ní á ó sì ní bí á àbí kí n lọ lè yọjú sí àbálọ́lá yóò lè náà ń tó bá ti dùn bá mọ̀ náà yóò ní káwọn ìyàwó máa ń di wọ́n máa ṣe ẹja gbígbẹ́ ní ẹ bá ń pátá sí pẹ̀lẹ́ ẹja gbígbẹ́ òun yóò ra jẹ́ tó bá mi dùn méjì ẹ̀rọ wọ́n wà ní ìdùnnú àti ìdùnnú ah èyí tó ti fọ mi wáyé ra fọ mi tí ìwà ti gbára lọ́wọ́ ọba àdìgbọ́lá òsì tó ìṣẹ̀lẹ̀ síyàn yóò jẹ́ lásán tí tí ìjọba ti máa ń bẹ̀rẹ̀ ní ìjọba ti máa jẹ́ lásán tí ìjọba ti máa jẹ́ pé látọ̀ lọ́rọ̀ ló fọ́ ẹ̀dùn àwọn kúlẹ̀ ìdájọ́ tó wà sí ọ̀nà balẹ̀ oṣù ọ̀nà ọ̀ ní o bá ti tó wọn lóògbà pé táyà tó lọ́wọ́ ló wá tó wà sọ pé tó ti wáyé wọ́n ti gbà. bọ́mọ̀ yàrá ti wáyé tó bá di pé ọkàn rẹ lẹ àwọn tó lè láti gbé yóò ṣe ọ́ òun ti láti sọ pé ṣe ọ́. tó bá ti gbé ìgbàlè rẹ ti wá ti gbé ìyẹn lẹ tó bá ti gbé yẹn tó bá ti gbé yẹn tó ti ti yẹ tó lọ pé yà ti yẹ dáadáa ní

yóò wọ́n fúlá fún mi. nígbà tó lálẹ́ àti ẹ̀rí bẹ́ẹ̀ ní tìǹbù láti jọ ọdún kan ní tìǹbù kò lọ sí ara pé yóò ti ẹ̀ pọ̀ ẹ̀jẹ̀ yìí wá kọ́ fẹ́rẹ́ ní ẹnìkan máa ṣe ẹnì kò sí ọdún lálàáfíà láti jọ yìí tó kọ́ fún yín ẹ àwọn àti wá bí wá dé bá dé fẹ́rẹ́ báyìí ní tìǹbù wọ́n ti ọ̀rùn. gbogbo àwọn ọ̀nà báyìí ní àbíkẹ́ òsì ní àbíkẹ́ òsì làkà ìkàlẹ̀ kó mọ ọ̀nà tí ìdáhùn kó lè bá àjọkò nínú rẹ̀ tó àbí kí ẹ̀yìn ní ìgbára lọ́wọ́ ọba àdìsọ́lá gbogbo tó bá ti kọ́ ṣẹlẹ̀ sí ẹ̀gbára báyìí kó o tiẹ̀ tó ronú pé ẹnìkan ló ń sábàbí ìyẹn máa ń ti sábàbí nǹkan ló sọ àmọ́ kó o tiẹ̀ tó ronú pé ẹnìkan ló ń sábàbí kọ́kọ́ ṣẹ́ni kọ́kọ́ sọ̀rọ̀ ẹ̀dá fọlọ́ ọ̀nà dàrẹ́ inna lillahi wa inna ilayhi raji'un inna lillahi ma akhadha wa lahu ma a'ta wa kullu shay'in lahu bi ajali bi ajali bi ajali musamma tí ọlọ́run ló ní nítorí fún mi tẹ́lẹ̀ náà òun náà lè gbogbo nǹkan nílá sí lọ́dọ̀ rẹ̀ tó bá ti tó lè jáde àbí sọ pé iná ìlà yẹn iná ilé ìrọ̀jì ọ̀rùn gbogbo aná ọlọ́run bá nìkan láti fún wa gbogbo aná ìkápá rẹ̀ láwà ọ̀dọ́ náà láti padà sí tó bá ti wé ní ìdílé ayé òtún gẹ́gẹ́ ni o ti tu ẹsẹ̀ dání báwọn. àmọ́ tó ní yorùbá ti kọ́kọ́ jáde lẹ́nu rẹ̀ kọ́dà pé bàbá wa lé pàbá ìdáni ti kọ́ gẹ́gẹ́ ni bí ti kọ́kọ́ jáde abúlé láti ti àwọn kankan tí ọlẹ́yìn ah, ọba ti ṣe bá ti àbíjà àwọn ìṣẹ̀lẹ̀ láàrin lágbájá àti lágbájá ni ìdájọ́ sáré gba ogun àmì wọlé so àfihàn yóò kéde àfihàn yóò gbára lé ọlọ́wọ́ bá a nìkọ́lá ní ìgbà tí nǹkan bá ti kéde ìgbà tí nǹkan bá ti lè ṣẹlẹ̀ sí gbàrà báyìí kó o ti kéde kó o ti gbára lé ọlọ́wọ́ bá a nìkọ́lá láti fi sọ̀rọ̀ àkóso bíi àbúrò ṣùkọ́n nínú àwọn tẹ́lẹ̀ ní sọ̀rọ̀ àkóso bíi àbúrò ṣùkọ́n òun náà ní atẹ́kọ̀ àwọn ṣùkọ́n ní ọ̀nà bẹ̀rù ọlọ́wọ́ ní gbogbo gbà kí ẹ̀ sì máa kí ẹ̀ sì jẹ́ kí kí ẹ jẹ́ kí kí ẹ máa túbà lọ́wọ́ lọ́wọ́ balẹ̀ tàbí ẹ bá ti tẹ̀ túbà ẹ wọ́n tún jọ kan ẹ àdúgbò ṣe asàkúlà wà tó wulẹ̀ kó sọgọ́rùn ànábì àwọn ṣe lọ́gọ́rùn lójoojúmọ́ tí o bá ṣe láàárọ̀ kó ẹ ṣe ọ̀lẹ́ kó mú wọ́ tí ẹ máa tó gba àwọn eléyìí nínú àwọn kíkẹ́ láti máa gbà tó máa bí jìnnà sí yẹn tó bá ti pé yẹn túbà kò sí ẹ̀ṣẹ̀ púpọ̀ àwọn tó bá ti pé tó bá ti lé ìtàn yóò tún fi mí ilé ìmúdẹ̀ ní ọdún túbà yóò máa bẹ́sẹ̀ tó ṣe láti ṣe kíni ìṣe láti ṣe lọ́dọ̀ ọ̀rùn ẹni bá wọn kọ́má níbi ádámù olóògùn ádámù àtọ̀hún wàhálì àtọ̀hún àtọ̀hún. àlejò ní gbogbo ọmọ àlejò ádámù pátápátá aláṣìṣe ni wa ẹlẹ́ṣẹ̀ ni wa ẹni tó wá lórí jù náà àwọn ọmọ àlejò ádámù àti ajá aláṣìṣe àwọn náà ni àtàwọn àbúrò àwọn náà ń ṣe pé má ti tẹ lọ́wọ́ ó sì má ti kíni ó sì tara ọmọ lọ́dọ̀ ìtúbá òṣìṣẹ́ òṣìṣẹ́ bí yóò túbá azọfúnra ń jòlì ibi àdéhùn sọ̀lá àlùsọ̀lá ó ní ẹ̀ má tẹ̀sẹ̀ kan tó bá sàbúrú kan báyìí ní ti báyìí wọn ó segin ni nókítà tó ìfọ́lì ní nókítà tó ń sàwùdà wọn kàrà kan kàmí tó kàn tó kàn yẹn tó o bá kú bá wọn ti parí ìdájọ́ ìdílé kó kú bá wọn kàrà kan tó kàn tó kàn tó gbogbo bá tó kàn yẹn gbogbo wa tó kún yẹn ẹ bá wọ ẹsẹ̀ lẹ́la ti ẹsẹ̀ kékeré ẹsẹ̀ lẹ́la ti ẹsẹ̀ kékeré kan níbi ẹsẹ̀ kékeré inú yóò bàjẹ́ lórí ẹsẹ̀ irú ẹsẹ̀ ń tẹ́lẹ̀ lẹ́la ti ṣe yóò yí tẹ́lẹ̀ bí bá ti sọ̀rọ̀ yẹn lẹ́yìn nísìnyí ní ọdún yìí mo ṣe yìí mo bí ma bàjẹ́ mo tún bá sọ̀rọ̀ lọ́wọ́ bá ti kọ́lá ẹni bí sì kìyàn lọ́nà mọ́lẹ̀ yẹn kò sí ní kó ń ṣe kí ló fà tèmi gbàgbé jẹ́ pé tìta wọ́n ti àmàlẹ́kà ti kán ìgbà dúdú wọ́n ti kán ìgbà dúdú dúdú sẹ́mi rẹ̀ gbogbo ẹ̀mí ti gbé ẹ̀kọ́ fún alẹ́ máa kò tẹ̀ ní orúkọ òun ti ń tó dáa òbí olóńgbò òbí ọmọ pé tí ò dáa òun náà lẹ́nu ṣe kọ́dà ìdílé wa fẹ́ tó bẹ́ẹ̀ lómi ìdè ìdúmọ̀ tí ò dáa lẹ́nu kí tí ò dáa ẹ́ torí pé bí ìbẹ̀rù ọlọ́run bá ń bẹ lára yẹn òun náà yóò máa gbé ẹ̀ṣẹ̀ pamọ́ ìbẹ̀rù ọlọ́run tó ti lára rẹ̀ náà wé òun ni òun ni òun àmọ́ gbàgbọ́ bá ti gba débi pé kó máa ṣe ní gbangba ẹ̀gbá wa tó ń ṣe ní gbangba ojú àwọn ojú òsì ọmọ tó ìbẹ̀rù ọlọ́run ti kíni ìbẹ̀rù ọlọ́run ti kú òun àwọn kó ń gbé agbára síta tó wà ń gbé ọlọ́run kó gbogbo èyí níta níta gbangba lọ́sàn-án tẹ́lẹ̀ pọ̀ mọ́ ẹ́ tó gbà tí wọ́n máa ń gbó níta ní wọ́n á gbàgbà wọ́n ti di kàlàndà yìí wọ́n ti di bàbá mi kú wa wọ́n á gbó kàlàndà yìí wọ́n ti dé yìí ẹ̀rọ lóhùn ẹ̀rọ lóhùn sí má ẹ́ nígbà tó ní ní tí máa ń gbé tí ń gbé dúdú wọlé tí ń gbé fún jáde àbọ̀kùnrin náà ti bẹ́ẹ̀ ẹ̀rọ lóhùn sí má. alábìsọ̀ bá wà ó ní gbogbo ẹ kíni kúrò bẹ gbogbo bàtà bí adama ẹ àwọn náà ti ní alùpùpù àbá ìlà lè di àdìrò gbogbo pátápátá ọlọ́run yàrá mi ẹ ti máa ń tẹ̀sẹ̀ ti máa ń tọrọ àbíkọ ọlọ́run yàrá mi ìlà lè di àdìrò àwọn náà máa ń tẹ̀sẹ̀ ti máa ń mú káàkiri ẹsẹ̀ wọn. wọn ti ní gbàgbà ẹsẹ̀ ni ó máa lọ́wọ́ kí wọn máa ṣe àwọn àbúrò yẹn ìgbà tí wọn ti kọ́kọ́ náà wọn máa tó bá yín àmọ́ ẹni tuntun ṣe jẹ́ ta ó láyà tọ́lọ̀ wọn ó láyà tọ́lọ̀ wọn nítorí pé ó ti ṣe é ta òun sí yóò tún máa bá ọ̀rọ̀ ìgbìyànjú náà ẹ ẹjọ́ náà ti jẹ́ ń bọ̀ lọ́wọ́ yà á ibi tí ìjẹ́ńbọ̀ rẹ̀ nígbà tí sẹ́yìn kò sí kàkà sẹ́yìn kò sí mú sí wọn náà bá ti fún wọn náà bá bẹ́ẹ̀ ta wọn náà bá máa ṣe irú aburú báyìí so kábẹ́rẹ́ ọlọ́ọ̀bá àdìgbọ́lá kábì máa túbá ní gbogbo ìgbà nínú àwọn ọ̀nà tí àdìgbò kó nínú aburú ṣètọ́ọ̀nù ni so alẹ́kẹ̀ẹ́ ni nínú àwọn sáà tó lè bọ́ kó níbi aburú ṣètọ́ọ̀nù òun náà ní dídùn bá ká máa ti ọlọ́run gbogbo gbà nínú tí bàbá sàtì jẹ́ ìláyé yìí ìrántí ọlọ́run ìmọ̀ bàtì sàtì múlẹ̀ jẹ́ láyé ọlọ́ọ̀bà ìṣọ̀lá ó sọ fún wa nínú sọ́ọ́lù sọ́ọ́lù sọ́ọ́lù ọlọ́ọ̀bà ìṣọ̀lá ní wàmáyé àti àti ìṣèlú ẹni tó bá ti fi ẹni tó bá fi kóńtù kò níbi ìrántí ọlọ́run tí o máa rántí ọlọ́run bá ti fẹ́lá tó pa ìrántí ọlọ́run sí nùkọ́jú ìdáwó ṣèkọ́ ọ̀nà ìwọ ẹ̀rọ ìkọ̀rí ọlọ́run bá ti fẹ́lá ní àbùkù áhà pọ́ńtù ìtàkì kankan òun wà lọ́wọ́ ìkọ̀rí onímọ̀ wá jẹ́ kọ̀mpánìọ̀n yóò máa jẹ́ alábàárẹ̀ rẹ̀ tó ní kúlẹ̀ nígbà tó bá ti ṣe kéde tó bá ti pa ìrántí ọlọ́wọ́ bá lè sọ láti wà nínú àwọn ọlọ́yẹ tuntun náà wọn á ní sẹ́bí ìwé àtúntò náà nínú àwọn ọ̀sẹ̀ yìí. àwọn tó dáhùn ká sọ yìí ká ní ó ti ní wọn bá fi sọ yìí wọn máa ń sọ fún yàtọ̀ ìgbẹ́ ọlọ́wọ́ bá lè láti àyẹ̀ ó sọ fún àwọn ọmọ wọn ti kú olùdó náà ọba àlejò ọlá ọdún máa ó ń túmọ̀ yìí pé ìrántí ọlọ́run bá àlejò ọlá nínú àwọn wẹ́pọ̀nù káàdì sí ní káàdì gbogbo ja ṣèkọ́ọ̀nù anábì sọ̀lá wà lọ́sọ̀lá wá síbi àwọn ìrántí ọlọ́run bá àlejò ọlá yìí láwọn àsìkò yìí ti sínú gbèsè ayé wa pépé agbọ̀dọ̀ sí ní kárọ̀ bàjẹ́ra wa pẹ̀lú ìrántí ọlọ́run bá àlejò ọlá tábàlọ̀ wò àgbẹ̀ anábì kọ́ wa kí láwọn àwọn tábàbẹ́ tá a bá fẹ́ jẹun àdúrà wo la ṣe tá a bá jẹun tán kí ni nǹkan dáhùn anabi sallallahu alaihi wasallam anabi kọ́ wa láti sọ wa kó níbi àbúrò ṣètọ́nù tó tó ṣètọ́nù yìí bẹ́ẹ̀ ti wáyé bẹ́ẹ̀ bá fẹ́ jẹun tó bá ti fi láì ìta ni yóò bá yẹn jẹ èyí jọ jẹ yìí oúnjẹ wo sì ní lálùbáríkà fún yẹn ní sáǹfààní fún yẹn ẹni mọ̀ pé máa ń kíta nípa ìjẹ́ yóò àwọn oṣù yóò tó àwọn oṣù yóò tó yàrá ó yàrá nípa ìjẹ́ ọ̀nà tó lè gbà mọ́tà bàá fi yàn pọ̀ bó o ti jẹ́ oúnjẹ oníṣìí okun ara tó fún ọ níṣìí o lè má fi tọ̀lọ̀ bó o ti jẹ́ oúnjẹ àti ẹ̀ka tí a lọ́nà kó wá yíra ẹni kó wá fi tọ̀lọ̀ kó yá ibi ẹ̀jẹ̀ ti fẹ́ ìlọ́dì agbóhùn ara tó ti láti ní ìpínlẹ̀ ìpínlẹ̀ èdè nígbà náà ní tó ti jẹ́ ní ní gbogbo pẹ̀lú ayó yíwò mí so títí láti bá ti báyà jẹun oúnjẹ wọn ò ní sá ó lè má sábà nípa láti ara rẹ tó yẹ kó wúlò fún ara tí a yẹ kó wúlò fún agbára tó bá yẹ bẹ́ẹ̀ ó yẹ pé ó lọ sí ní kó lọ sí ẹlọ́mù òkè yẹn máa gbìyànjú bí àwọn akékeré kí o ti àáké wọn lọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nígbà tí n bá fẹ́ wọ́n lé tí n bá ń bọ̀ láti ta kìtá ni màá bá yẹn bọ̀ wálé mi yóò máa tẹ̀lé ọkọ̀ wálé mi ìṣó tó bá fẹ́ wọ́n lé rẹ àbí kó o ti kí ni ọlọ́wọ́ bá lè tọ́lá alábi ti kọ́ wa kó o ti láyọ̀ wọ́n ti ná wọ́n ti ti láyọ̀ wọ́n ti ná wàhálà wọ́n ti ná sama sábà yìí ó sì sálámà tọ́lá sálámà yìí láti dé bọ́sọ̀ fún ó sì itu bọ́sọ̀ fún ẹ̀ yóò padà ní ó sì lọ lè wẹ́ẹ̀mí tó tó mọ́. àwọn àti wọlé pẹ̀sìlẹ̀ fún ìjì tó bá wọlé ẹ̀jọ̀ wọlé ọ̀pọ̀lọpọ̀ àìgbọ́ ẹni tí ma tẹ̀lé àti lọ́kọ̀láyà ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àmọ̀ pé ìtọ́ni ìfẹ́ lè mi wọlé ìtàn ìfọ̀ ọ̀pọ̀ láti ta náírà tí àwọn olóògùn wọlé òní òsè kẹsàn ṣe tó gbọ́dọ̀ láti kó náà wọlé olùdókòwò pẹ̀lú ìdáná ìdáná wa ń bọ̀ ọ̀bọ̀ láti ta lójú wa máa kọ́ ọ̀hún sí àwọn èsì ní máa tọ́ àwọn láti tó wọlé ìdá òtún dàbí ló gbà wọn láti tó náà máa tó yí sí dáná ló ti gbà wọn gbogbo ẹ̀sìn láti tó máa tọ́ fún ọ lọ́kà láti tó yóò padà tó yàtọ̀ sí padà padà báwọn ìwọlé gbogbo ẹ̀sìn láti máa rọ èsì máa sọ fún ìyàwó yẹn fún ìyàwó yẹn náà ló lọ fún àlejò wálé tó gbé fún wa sí ìmọ̀ tán tó òun wọlé báyìí dé ojú ara ẹgbẹ́ wọn ló gbé pàdé rẹ yẹn tó náà ló fà tó jẹ pé tí ìrọ̀lẹ́ ọlọ́run bá ti tọ́lá tó bá ti tẹ́kí tó bá ti sàfẹ́kù nínú ilé kan ìdáni gbàgbẹ́ ní gbàgbẹ́ ẹ máa ti àgbáwò nínú ilé ẹ máa ti tìlàwọ́ tó wà nínú ilé ẹfẹ jáde ilé ẹsẹ àgbà ẹfẹ wọlé ẹsẹ àgbà ẹfẹ jẹun ẹsẹ àgbà ẹfẹ lájọsí pọ̀ láàrin ọkọláyà ẹsẹ àgbà ìdáni gbàgbẹ́ báyìí kí á ló kù mọ́ ó ti gbàjọba pátápátá ṣe tó pé ìdáhùn ìdẹ́ni tó yun náà ẹ̀ nígbà tó tọkùnrin àti tí ìyàwó àtọkọ tí wọ́n bá fẹ́ lájọṣepọ̀ bẹ́ẹ̀ bá fi ṣe ẹjọ́ ọlọ́ọ̀bà àlejòlá ọlọ́ọ̀bà àlejòlá ni ẹni ọ̀la ìṣìkà ni ẹni jọ̀ṣe òun ò tún kópa látara bọ́ kọ́ba ti báyàwó ìlàjọṣepọ̀ ìdájọ́ ní ìpinnu ọmọ wọ́n ti ní ìpinnu ọmọ níbi ẹ̀ dákun sọmọ wọn á ti dá ọmọ yà wọ́n yà náà ló yá yàkúyà kò ní tẹ́ni ọlọ́run kò ní tẹ́ni kò ní gbọ́dọ̀ tóbi lẹ́nu nípa nínú àbúrò àbúrò ọlọ́run ju dáadáa lọ. gbogbo àwọn nǹkan wọ̀nyí Ànábì sallallahu alaihi wasallam kọ́ wa láti ìdá àwọn ìdẹ̀kùn ṣètọ́nù. Allahumma jannibna ash-shaytan wa jannib ash-shaytan ma razaqtana. Ànábì bí wàá gbẹ́lá jọ pẹ̀lú ìyàwó yẹn jẹ́ni mi ṣètò ọ̀rẹ́ máa ọ̀gá sàrà kó o ti gbé títa ní ìdàgédégédé tí àríkù tó bá ti fún wa látara ní ọmọ tó bá ti fún wa látara ìkọ̀tà ní ìṣẹ̀lẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ ní ìlú gbélé òfin òfin ìlú kọ́mọ sí kọ́mọ sí àwọn akáwì àdàbí ntọ́lọ́ ọba àdìsọ́lọ́ bá fi lè yọ̀ǹda ọmọ níbi ọtí ẹ̀ sùn ṣètà ní ìdílágbà lórí ẹ̀ ẹ wá wò ẹ̀mí ìlú wa ti wọlé yìí ẹ̀ nígbà bá yá tó bá yá àfihàn kan wọ́n tún wá máa sọ ọ́ lọ́mọ àbí <laughs> wọ́n làwọn ọmọ òun wò pé ọlọ́ọ̀dá da ogun ọba yé ni àwọn ọmọ dáadáa náà ọlọ́ọ̀dá tó bọ̀ wáyé ẹ̀yìn náà lè fi ìlànà àwọn àjáde ìlànà ti àjáde mọ́ lọ́wọ́ látara tó kíni látara tí ẹ̀ ṣàdúrà fẹ́ kẹ́kẹ́ tó kí n gbìyànjú láti máa dúrà yìí láti máa ṣe nígbà tí èèyàn bá fẹ́ láti ṣe pọ̀ pẹ̀lú ìyàwó ẹni. tó àwọn ìṣòwò àwọn àti ìṣòwò àdúrà ní ìtàkì ìpamẹ́ wọ lọ́yẹ̀ kílẹ̀ yóò fi tẹ̀ ọ́ jáde kó nínú lọ́yẹ̀ kílẹ̀ yóò fi ẹ̀ àdá ọ̀nì kọ́ọ̀mà kápẹ́ wọn kápẹ́ kọ́ọ̀mà nínú àwọn àti máa ń tètè ta ní ìlẹ̀ ní ìlànà ìgbà tí wọ́n náà pè wọn yóò fi kíni yóò họ ni ìjọba pè wọn sọ yóò fi dé ìjọba pè kọ́ọ̀mà ó tàn họ òwúrọ̀ àwọn ilé nínú àwọn àwọn àti máa ń tètè ta ní ìlẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà àti sọ̀rọ̀ àwọn àwọn sọ̀lá ànábì kọ́ wa ìgbà wa fẹ́ tilẹ̀ fún ẹ àwọn fẹ́ tilẹ̀ fún nulẹ̀ wa àbá fẹ́ paná àbá fẹ́ dé abọ́dà fi jẹun àbá bọ́dà fi ká tóbi sílẹ̀ ká tóbi ìdáná òní bí kí òní di kọ́kọ́rọ́ ní ọkọ rẹ̀ báyà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ní kọ́kọ́rọ́ nulẹ̀ fún tilẹ̀ fún lé rẹ̀ àtọ àwọn olè o ẹ̀dọ́ bá rí bọ̀ọ̀sẹ̀ ìkọ́ràn tó wá nílé palẹ̀ fún ẹjọ́ tó palẹ̀ fún ẹjọ́ ìdáná òní bí kí tó ṣe orúkọ ọlọ́wọ́ bá ìṣúwọ́lá wọn náà lò kò gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló sábà ló ṣe sábà ti ní ìlà ẹ̀ sábà ti tẹ́lẹ̀ ẹ̀ tó ṣùgbọ́n yóò tẹ́gẹ́ ni ìdáni ọmọ yóò máa yóò máa sá fún yàn òní dúró ní ìdílé yàn tó àwọn akáàbù ó pọ̀ lẹ́kùn títì ṣe pé sábà lọ lè wo àwọn gíláàsì wọn ti àkójọ rẹ̀ fún wa síbẹ̀ gẹ́gẹ́ ní sùn sí àárí ìpè àwọn akáàbù ó pọ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ nínú àwọn nǹkan ìtumọ̀ táàbù táàbù ra ṣe kọ́ ọ̀nà ìgbà wá kí a máa ti tìlàwọ́ tó kọ́ra èsì pé kọ́ra ní ìṣòro èsì pé kọ́ra ní problem ẹ̀dí bá mi ní kọ́ra ní problem ní máa wákàtí àgbà ní wáyé ní wákò kan ẹ̀dí bá mi àbíjọ tó bá tó bá jẹ́ àbíjẹ iṣẹ́ àbíjọ ká gọ́ọ̀bẹ̀ kan àbí wọ́n fi jẹ́ ẹ̀dínàbọ̀ rẹ̀ kọ́míṣánná kan tó ìgbà wọn máa ti kọ́ra ní sáré sáré lé rẹ̀ tó kọ́ra ní oríire ayé ẹ̀kọ́ kọ́ra ní ọmọ ti fi ni tó ọmọ ti tìlàwọ́ tó kọ́ra ní gbogbo gbà lọ́sàn-án lóru tẹ́yìn bá ń tẹ́lẹ̀ yìí ìtàn yóò máa jìnnà sí yàn gẹ́gẹ́ bẹ́ẹ̀ àwọn sọlá àgbàlá tó wà sọ àwọn tó ra kọsẹ àwọn tó ra kọkọ wa ní àwọn tó wà tó jẹ pé ní ọmọ àtà wọn ìdáná ọmọ sáfún yẹn gẹ́gẹ́ bí ayẹyẹ kòfì aláwọ dáadáa ìlàwọ àti ọkọyò kí ọmọ ká láàárọ̀ fóònù tó yọ fóònù tó wọ ní alẹ́ kọlá kí ọmọ sùn níta sọlá àlùsọlá níta sí ní kí ọmọ ká ní àwọn ni àwọn àjẹmú tẹ ní àwọn ṣètò ọ̀nà ọ̀bẹ ayẹyẹ kòfì ẹ̀ pàṣẹ àǹkà báyìí wọ́n sá lọ àmà rasul àyà àyà méjì tó gbẹ̀yìn nínú kíni nínú nínú sọ́ọ̀tù kíni sọ́ọ̀tù bàkàrà ẹ̀hẹ̀ àmà rasul àyà méjì tó gbẹ̀yìn ẹ̀ àníkùlá ọ̀sán àti ẹ̀ bá ká méjèèjì yìí tí ẹ̀ bá ká lálẹ́ ẹ̀dí bá wọn àníbi tí ẹ̀ bá fi ká lálẹ́ káfàtà àníbi tí ẹ̀ kóyìn kó o lè yà kú o ṣèkọ́n kò gẹ́gẹ́ bí ẹ̀ náà kúlọ̀ ọ̀gbọ́n mi kọ́lá kúlọ̀ ọ̀gbọ́n mi náà àti kúrò ọlọ́ àwọn eléyìí náà nínú àwọn sáà nàìjíríà báwa ní sọlá ńkọ wa kálù sọra wa kó lè fi ṣètọ́ọ̀nù kó lè yàgò lè ṣètọ́ọ̀nù èèyàn máa kà á síwájú ní ojú kékeré síwájú kí èèyàn máa kà á lẹ́yìn kọ̀ọ̀kan síwájú ní àtúbà àtẹ̀yìn náà lórí yóò kà ní mẹ́ta mẹ́ta fáwọn àbá bẹ́ẹ̀ fún àlejò ní ojú wọlé kó táwọn dáa fọwọ́ ẹ̀ ń kọ́ apá sóra yìí kí sóra mẹ́tẹ̀ẹ̀ta yìí kó bí àwọn olùkọ́ bá kálá yìí kó ti bẹ́ẹ̀ lẹ́ẹ̀ta nínú àwọn tí wọ́n fi ti ní tí wọ́n fi rí ìdáàbò kó di àbúrò ṣètọ́ọ̀nù onígbàgbẹ́ náà ti ẹ̀ máa wá ìtọ́ kó ibi àwọn òṣèlú ibi àwọn àtẹ̀síkọ̀ kan tí ẹ bá wà ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ gba kí wọ́n ti àwọn òbílẹ̀ ìṣèlú ọ̀nàdì tí wọ́n gbé ẹ bá ní kó bá fi hàn mú ní o ti àwọn òbílẹ̀ ìṣèlú ọ̀nàdì tí ẹ bá wà lórí irun tí ẹ bá wá fihàn lẹ́rìí láwọn kan tí yòó tẹ́lẹ̀ tí wọ́n ti àwọn òbílẹ̀ ìṣèlú ọ̀nàdì ní ẹ bá bẹ wọ mọ́sálásí gbogbo àwọn abúlé tí ẹ bá gbé kí ẹ ti àwọn olùdarí báwa ní ti ẹ bá gbọ́ sí ajá gbó àbí tó bá gbọ́ sí kẹ́tẹ́kẹ́tẹ́ hàn àwọn ti ẹ ti àwọn olùdarí fún ẹsẹ̀ ìtọ́ni wọ̀nyí kí ẹ máa fi gbogbo àwọn ilé kọ́lá tó kọ́kọ́ wa kí ẹ máa fi kí ẹ máa bá àwọn ọmọ wa ká máa bá wọn fi orúkọ wọn wà lọ́lágbàgbà bí wàá sọ kó di àwọn ẹsẹ̀ ìtọ́ni ẹ̀ àwọn wàmí kúlì àyìní làánà tó a mọ́tòlá ọ̀sọ́lá kọ́lá ọ̀sá àti láàárọ̀ àtàwọn ìta àti nírọ̀lẹ́ òwúrọ̀ àwọlé yìí láti kàfi dáàbò wá kó níbi àbúrò ṣèkọ́ọ̀nù ni tó ní ìgbẹ̀yìn àwọn àjìnà sí àwọn kòkòrò àti ṣèkọ́ọ̀nù gbogbo àwọn tó bá ti jẹ́ ojú ọ̀nà ṣèkọ́ọ̀nù agbọ̀rọ̀ máa jìnà gbogbo àwọn tó bá ti pé ara ọ̀nà àbúgbélé láwọn ìjìnà síbẹ̀ fọlá tó máa kọjá ní ìrírí ilẹ̀ kó tó wá ní sẹ́bọ̀ tó wá ní sàdáadá ní àbí fi ẹ̀sẹ̀ ìdánimú kí ìdánimú tanira bẹ̀ ẹ̀dí bá fọlá tó bá rọrùn fọlá tó bá wà ní ẹ̀mọ́ ìgbà àwọn èèyàn máa gbà ọ̀nà bẹ̀ torí pé ṣe kọ́ yóò kàn kọ́ màá yóò dúró dáńtẹ́ bẹ́ẹ̀ yóò kàn ẹ̀ ń bọ̀lẹ̀ tó ṣe ná tó bá máa kó oúnjẹ rẹ̀ lọ́bẹ̀ ó bẹ̀rẹ̀ lọ. òkùnkùn náà àwọn ọlá yìí ìyẹn gbọ́dọ̀ máa ó sì máa sọ àwọn ọmọ rẹ̀ kó fún gbogbo àwọn aburú yìí tó eléyìí òun náà ní nínú ìdẹ̀kùn tọ́lọ̀ ọba ìṣẹ̀lẹ̀ láti fi fún wa látara kékeré ó fi ọ̀tá wa hàn wá pé ìtọ́ni ọ̀tá yìí kò lẹ́kọ̀ọ́ tó wá gbìyànjú akọ́ta wa ní sáà tó wá dé ó tún wá kọ́ wa ní ọ̀nà káàkiri láti sọ́ra wa kó níbi aburú rẹ̀ tó abẹ́rẹ́ ọba ìṣọ̀lá lẹ́yìn tó lọ́ba ìṣọ̀lá tó fún wa ilé ìdára tó fún wa yìí kọ́mọ́tì àwa ní ojú ti lé ní fún wọ́n ti wá ní ẹrú tí ò ní gbọ́rọ̀ kọjá pé ìtàkùn ìdáwó tó dábàá tẹ̀lé ní kọ́mọ bá ìṣọ́lá fún ìyàwó ìyá ìṣọ́n ìṣọ́n ìdí máa ń tún ìyàwó náà kúrò lórí àti ìṣọ́ ìṣọ́n ìdáyìí tí wọ́n ti ọ̀rọ̀ náà kúrò lórí dáadáa ìdáyìí tí wọ́n ti lé bá ti ń jẹ ọmọ nípa tó ń tẹ̀lé ọmọ náà wọlé ìgbà ìlà ọ̀sán àlẹ́ صلى الله على Thank you. Nah, ini sampai itu juga sampai yang maya, yang maya antara boleh satu atau maya antara kita kong antara, aku nak ubah, kalau kita maya jauh ẹ ẹ bá àwọn àjọ náà máa kọ bí ó ẹlòmí ò kọ ọkọ ọkọ rẹ lẹsẹ rẹ ẹlòmí ò kọ àdìbẹ ẹlòmí ò kọ àlàfẹ ẹlòmí ò kọ àlàbí wọn kọ sí ara wọn dúró lẹ́yìn alẹ́sọ̀tà wà lọ́sọ̀lá alẹ́sọ̀ ìtàkùn tó lẹ́yìn náà wà lára sí wà lára àlùfáà mi ní ẹbí àwọn ọmọ àṣìṣe wọ́n ti sọ̀rọ̀ ṣe wá. Àlejò ní àwọn ti kọ́ àwọn máa ma kọ́ kàtó ẹ̀ àtàwọn ti máa ń pè é bá ń kọ́ àlejò ní ọlọ́ọ̀bá ìṣọ̀lá ti gbé tó àwọn ni, tó ilé ìwé àwọn sábà ní ilé ìwé àtìkọ́ náà tó sábẹ́ rẹ̀ ilé ìwé àtìkọ́ àwọn mi ìgbọ̀dọ̀ máa kọ́ la fún ọmọ tó ilé ara tó ti wà náà ní ti a nígbà láti kọ́ ní kẹta lára wa láti dé ní kakó lára láti fún ní kakó bẹ́ẹ̀ àyàfi tí ọlọ́ọ̀bà ìjọba fún mi tó bá yọ̀ ọ̀dà fún wa pé ẹ̀mú ẹ̀dí báyìí tó káwá bá mi níyàn ká kọ́ la sí ẹ̀la kọ́ la fi ọkọ̀ ọmọlé wa lọ ẹ̀ ká lọ́ọ́ eléyìí náà nínú àwọn àwọn ìṣèlú àdìlàkalẹ̀ tí àwọn ẹbí tẹ̀ láti pẹ́pẹ́pẹ́ ẹ̀ tó eléyìí náà ti pẹ́ kí ẹ̀ máa ti kákọ́ la ẹ̀ bá kọ́ máyọ̀sì ni ẹ̀ kọ́ péye ní pàbàjá ni ẹ̀hẹ́n ògbó la yẹ kí ẹ̀ lọ́tọ̀ ọkọ̀ tẹ́tẹ́ ọkọ̀ tẹ́yìn ọkọ̀ táyà ni gbogbo ẹ̀ lọ́bàtà tẹ̀lé ìtàkùn ìtàwọn olóyún káàkiri ìgbòlá tó bá yẹ kó bá wọn fún aláàbí ẹ láti lè parí ẹ tẹ bá wọn fi parí ẹ ní orí ẹ fi wọn parí ẹ ti gbàgbé ọ̀dà yìí bọ̀tẹ̀ ẹ wá lè fún ọkọ̀ tí o mọ̀ ní ìsìnkú lẹ́sẹ̀ tó bá wọn ti lè tó mọ̀ lọ́dún náà kọ́ fún ọ̀dà rẹ̀ tẹ́ fún ìgbà bẹ́ẹ̀ náà ní òwúrọ̀ yìí lẹ́sẹ̀ àwọn tó lẹ́sẹ̀ àwọn náà ní àwọn òbí ẹ̀ tí wọ́n ti máa ní ní wọ́n ní àtọ́lẹ̀ àwọn bàbá ìgbàlẹ̀ àwọn tí o gbọ́dọ̀ máa tún nílé àwọn ọmọ ìyá rírà ìdáàbò àtọ́lá nẹ́mì àtọ́lá àbáàbà ìdáàbò wà ní ìwúláwọ̀ nílé tòwúrọ̀ àwọn ilé ìdáàbò ìgbọ̀ngàn wà lẹ́. àwọn ní àwọn tó máa ń tanú lábẹ́ ṣé má dúró láàrin fún ẹ̀ ṣé ní ẹ̀rí gbà ẹ̀bí wa ẹ̀jẹ̀ bẹ̀ ní ìwà ní pé ìṣẹ̀lẹ̀ wa ní sẹ́wọ́n ní tàbí àti náà tó burú lóko ọgbà nígbà tí ó ti ṣe ìwọ́n ní àrùn ìṣẹ̀lẹ̀ ọgbà ìdíbà wọn kọ́ta ní kékeré wọn ta ẹ̀ wọ́n fẹ́ ta ní ìjọba tó gẹ́gẹ́ bí ẹni ọ̀nà tàbí àwọn ẹ̀sìn kọ́ ara ẹ̀jẹ̀ lọ́wọ́ ẹ̀sìn kọ́ ara ọ̀nà tàbí àwọn ẹ̀sìn kọ́ ẹ̀jẹ̀ lọ́wọ́ ìmúlò àti ìmọ̀ àkókò ní káàkiri. Òǹtàkùn ni wọ́n gbà lọ́wọ́ ẹ̀sìn náà ti gbé bá ń bọ̀ láti pè é. Òǹtàkùn kọ́ ọ̀nà lọ́wọ́ àkọ́kọ́ ẹ̀kọ́ àrọ́ mi. Ìgbà tó ń bá ẹgbẹ́ ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà jadi ini ada soal dalam anak ini anak raja anak raja semua anak kecil ini awam Yahudi Allah والله تعالى أعلم ليس خير فيها تقدم في أمر شيء في أمر ولي يواسي سيران في أمر وأمر رأي في كتاب وكتاب pé ní ìyẹn ó láti ní yóò wá sọ̀rọ̀ níbi ìyẹn ó ti báyìí náà tó kàtó ìwé ti di pé lóògùn báwọn náà ní torí àdéhùn kan wà fún ipa ọ̀rọ̀ tẹ ẹ́ tó aláìsàlá ọ̀sọ́lá ó ń tẹ̀lé abẹ́ jọ kó tẹ̀lé fún fífi láì alábi ní ọ̀yìn náà ti àti àwárí yìí tí a wá gbàgbé bẹ́ẹ̀ ọ̀já kórì ẹ́ láti àwárí ní ọ̀rọ̀ àgbègbè tó alábi ní ìwé ti kò sí ìtumọ̀ yẹn náà ti di pé ibi láì wà láti náà pẹ̀lú orúkọ ọlọ́run láti wọlé ibi láì wà láti náà pẹ̀lú orúkọ ọlọ́run láti jáde náà láti jáde jáde náà alùpùpù ayọ̀ tó ń ta ọ̀tá náà tó tí yẹn bá wí bá wọn nígbà tí yẹn bá fi náà èyí bá wọn tó tó tí yẹn bá tó tó ọ̀tá ọ̀tá náà náà

ìṣẹ̀lẹ̀ jẹ́ ní àwọn ní pé ó ti sí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mi kọ́dà tó jẹ́ pé àwọn nǹkan tí ó jẹ́ tó lè gbé ìjáde fún mi wéjì níbo ìlú àti tí wọn fún ní àtàrà a ṣe àbẹ́yẹn ṣe fún ọ̀dà ìṣẹ́ ọ̀sára ìfún pé ó ní láti tó bá kó ní gbogbo àwọn nǹkan yẹn òbí bá ti àtàrà òdòdòra òdì bá bá ti bẹ́ẹ̀ àwọn àlùkò àti àwọn nǹkan tó jẹ́ lọ tó ẹgbẹ́ jáde tó jẹ́ ẹ̀sìn bọ̀tà àwọn èèyàn nígbà ìkẹ́ kẹ́ máa sàlàyé bá àwọn nǹkan ẹ̀kọ́ ilé àbí kẹ́ máa sọ ah, pé a àníyàn tí wọ́n fẹ́ dàgbà àti àwọn ẹgbẹ́ wọn àwọn nǹkan tó bá wọn jẹ́ kọ̀bùlì bàdí ẹ̀ẹ́dọ́ yẹn ní máa ń ṣe kí náà gbogbo àwọn nǹkan máa ń àwọn èèyàn fẹ́ bọ̀tọ̀ bá kọ́kọ́ wọnú ìsìláàmù tọ́páyì gbogbo àwọn nǹkan yìí tó bá ṣe náà kò wúlò yẹn tẹ́lẹ̀ wọ́n tó àwọn afẹ́lẹ́ ní ìgbà ọ wà ní sáájú kó ẹ̀ ń sáré bẹ́ẹ̀ ní mùsùlùmí ẹ̀dí bá wọn bá wọn tẹ̀ ká mùsùlùmí sẹ́yìn pé ìta ìlú ọ̀wé ẹ̀hẹ́ wọn ní kọ́ wọn ní ìkọ́jẹ̀ kalẹ̀ mọ́ wọn náà ti kọ́ fún ẹ̀ka ti ń sàwọn ìlú ọjà òkúlù fi síbi káàpà wọn ní Islam tapátá wọn ní Islam dá ìyẹn yá ìdúrà òsì kò ní ìjọba ìlọ́wọ́ ọ̀pọ̀ ní òṣìṣẹ́ àtàkùnjẹ lọ́kọ̀ dẹ́ ẹ̀hìn ọ̀gá mi yọ ẹ̀hìn á sì máa sọ̀rọ̀ pé táyà máa mú á sì máa sọ̀rọ̀ pé mọ́tọ̀rọ̀ ẹ̀yìn má á sì máa sọ̀rọ̀ pé wọ́n parọ́ nígbàtà wá fún àmọ́lẹ̀ wọ́n sọ̀rọ̀ àti wọ́n parọ́ má jalè má ṣe jìnnà má mú kí wọ́n sọ̀rọ̀ yẹn lẹ́yìn ẹ̀yìn máa jókòó ẹbí kọ́ ẹ̀ wá ti gbọ́ àti gbọ́ bá ẹ̀jẹ̀ apá ẹ̀kọ́ ti lẹ́jẹ̀ kan gbogbo àwọn ọmọdé làkàlẹ̀ ẹ̀jẹ̀ wá ṣe lọ́dún náà wọ́n wá ṣe lọ́dún jáde kó lẹ́gbẹ̀ẹ́ ọ̀run láì fún wọn ṣe òní wúlò wúlò àti ọ̀gbẹ̀dẹ̀ kìá mọ́ so àdúgbò yóò ti ní àdúgbò yóò ní wọ ẹbọ tó máa ń bẹ nínú ìwé kó bẹ tó ní máa ti ní oṣù kí ní wọn lọ lọ lọ lọ ìgbà tó ń bẹ sí àná tó ẹni ẹni ẹni tó yàtọ̀ ẹni tó ẹgbẹ́ mi náà máa gbọ́ ẹni bá kó náà máa gbọ́ láti sọ yìí ẹ̀hìn èyí tí àtúntà rò máa ń kọ́ mi táwájú ní kọ̀kọ́ bọ́ pápọ́ tẹ̀ kó ní gbogbo àwọn nǹkan ẹ̀bọ ó jẹ́ pé kò ní kí n fẹ́ dáadáa yóò wọ rẹ́kọ̀dù فإن وصل إذا إلى مكان من أبدي فجعلناه أباء منثورا فالجملة القيامة ولو مخلوق إلى الكل يوجد الدين ولم أتذكركم الله تعالى أعلم عليه السلام Thank you. tó uh, lábẹ́ ìyá àwọn ọmọ ní kí wọ́n yára fún ọmọ títí bá wọn lé ní ọ̀gá tí ò ní ìgbà tí ò ní ẹ̀yàn bá a. ìjọba tí táàkì tó bá àwọn ọ̀sán láti nígbà láyé ti wà fún wa á fi abẹ kan ara wa ẹ̀ ń tẹ́ pé ẹ̀ máa bẹ̀rẹ̀ sí ìwòsàn òun náà ní àìsíjà àwọn bóyá ní bí ẹ̀jẹ̀ dúdú àbẹ́ wà lára níbi kan kí ẹ wá ṣe ìjà máa ń ta ìfọ́nfà ẹ̀jẹ̀ wọ́n pè ní kọ́pì wọ́n máa bá tọ́jú rẹ̀ ẹ̀yìn wọ́n ti di àwọn ní sẹ́wọ̀n pẹ̀lú ìsìn àwọn onígbà ìlú dé náà ìsìn jẹ́ pé wọ́n wára ṣe ní ẹ̀ wọ́n ká nígbà sára sí jẹ́jẹ́ báyìí wọ́n á pa ìdẹ̀kú jáde bẹ́ẹ̀. àmọ́ tí wọ́n á mú wọn lẹ́wà já ní àlẹ́yìn ẹ̀yà láyà ẹ̀yà lé ní mọ̀lára ọ̀ lẹ́yìn lẹ́kọ̀ọ́ kí ìrọ̀lẹ́ wá ní ọ̀sán tó bá ní kiri tẹ̀síwá kí ìrọ̀lẹ́ wá ní ọ̀sán lórí àwọn tó bá mà tẹ̀lé kí yẹn pa ọmọ jẹ́ tẹ̀lé ẹ mọ fún ẹ mọ sí ilé àkójá yìí àdúgbò tí báyìí wọn ti wọn ti tẹ̀lé àbáyé tó èyí mọ òkú dà tó ara wa ló ti wà wọn ti alẹ́ kọ́lá yìí ló ti pé ọ̀yìnká ìlú méje kó bẹ́ẹ̀ yóò di àlọ́ lọ́wọ́ àgbàlá àmì àbáwọ̀ ká kọ́ọ̀tù kankan lára wa àyà tó bá ti ká kọ́ọ̀tù bí a kẹ́ mú kàn yín kó bẹ́ẹ̀ àbùkù bẹ́ẹ̀ ẹ wo àwọn ọmọ sáà ń fara rà ní ẹ ìwà bíyà ìwà bá ìwà bẹ́ẹ̀ ìwà bá èèyàn mú oníkàmọ́ta ìwé ní àyíká báyìí báyìí sílẹ̀ àwọn ọ̀gbọ̀n bóyá kò lè rà. Tí wọ́n yóò tó pé èkó lára mi tó ga ìmọ̀ tó yẹ bá tó kó lára tó ká kó lọ́wọ́ ọ̀rọ̀ ìgbàlá. Pèpè ẹni tá a máa ń jáde pé iná ìlà yìí wà iná ilé lọ́dún. Ọlọ́run ló ń wá tòótọ́ wá ìgbàlá ká nínú ara wa nínú àyíká ìlà tí wọn fi lójú àti ìlà ìlà bẹ ní súnà ní sọlá wà sọlá wà ní súnà yìí tí yóò dá abẹ fún òbí yẹn ìjọba àtúntò àti sọlá wà sọlá wà ní ní àmọ́ ẹgbẹ́ yìí àtún ara òbí yẹn tó àwọn tó bá ń lọ sí táwọn tó mọ sí dáadáa ìjẹ ìjọba tó gbé ara yóò gbé ìgbé abẹ rẹ mọ̀gbọ́dọ̀ kí ni mọ̀gbọ́dọ̀ kí ni ìgbà wọn pé tọ́ba gbé pátápátá ní ní máa ń lò fa ewu yẹn máa ń ya tó máa máa lò ìgbà tó bá gbé láti ọ̀dọ̀ ọ̀rọ̀ mi. tó lànà sọ̀tà wà lẹ́sàlá ń tó lè kó àwọn tó máa ṣe ìlú àti àti àti àti àti àti àti àti àti lọ́lẹ̀ ní ẹjọ́ òbí bẹ́ẹ̀ náà ní sọ̀rọ̀ àti tẹ̀lé pé àwọn ìjọba wọn sọ fún sábà tó yẹ wọn lọ sọ máa máa ṣe pọ̀títà àti pé ó yẹ wá bẹ́ẹ̀ ó dàbí ní ọba ṣe kò bá yẹn nínú tó lé ní kúrẹ́ ní wọn bá obìnrin kọ́lá ní wọn obìnrin tí wọn ti ra nù tí ìkàyẹ̀ wá wà ní ọba ṣe ọba ṣe ìkàyẹ̀ kù yóò lè kí wọn máa ní bẹ́ẹ̀ láti láti lọ pẹ̀lú ọdún gbogbo gbà wọn yẹn lọ́ba yẹn lọ́ba ṣe àti ẹ̀wọ̀n ní ọba yẹn lọ́ba ṣe ra nǹkan àti wọn lè lọ́ọ́ mi ìdájí mi lẹ́yìn olówó ẹ̀ olówó ẹ̀ kọ́lá ló bá lọ sí bùkátà rẹ̀ kọ́kọ́ lẹ́kọ́ bùkátà ìdíwọ́ lónìí àwọn kò ní tẹ̀ lọ́rùn kúrò àwọn bàbá mi máa kú bíbẹ́ bẹ́ẹ̀ Kita sebab orang di kawasan kiri kiri kamera asli ni, so Allah berhak akan satu orang pun di sana dan di sana kita boleh.